ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o iná fàjúrò ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o ta ló dẹ́ṣẹ̀ níbo la já sí níbo la já sí níbo la. parakuta òjò oh, pa mi ọkà oh, yọlala yọlala yọlala ooo. Oh. ilé ẹ̀wò yìí níṣẹ́ lẹ máa wójúlé mẹ́ta kan ẹ máa kọ́ síbẹ̀ ẹ̀ ń wo ẹ̀ máa gbówó bẹ̀ tó yé lẹ́sẹ̀ yìí gbogbo yìí wà lẹ́yìn ẹ máa fi rẹ́ǹtì ni o ṣe pé ẹ máa máa bẹ̀ fúnra yín o ẹ máa fi rẹ́ǹtì ni. torí ìlú máa ń lọ ọ̀fẹ́ tó ni. ìwọ ta ni ìwọ ta tani tani ni wàhálà ti wà. ibi wà wàhálà wà wàhálà wàhálà wàhálà ti wà báyìí bá da kí ló ṣẹlẹ̀ láti wá. èmi ò fẹ́ ọgbẹ́ sọ fún mi à kí ìgbà yẹn sọ̀rọ̀ ẹnu ẹ. bá lè ti yìí kí ni bá mi sọ̀rọ̀. ẹ mi kọ wàhálà ti wá tẹ́mi fẹ́ bèrè gan ni pé tọ̀ kí tiẹ̀ má lọ bí iṣẹ́ rárá lé gan òun ní ìyìn bẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀gá mi mo fi mọ́tò rọ̀ mí kí lọ fún àwọn ọmọ wa láti skul bí mo ṣe ń bọ̀ ìmọ̀ àtàwọn ọmọ ẹ̀tì ẹ̀ ṣe ń ṣeré inú wa ń lu ẹ̀kọ́ lọ́mọ pẹ̀lú àwọn ọkọ̀ tọ́kọ̀ wa kúrọ̀sì mọ́tò wa ní gbàs ìbára àwọn boko haram lọ́gbọ̀mọ lọ́wọ́ mi. wá wọ́n fẹ́ wà mí létí wọ́n gbọ́ mọ́ lọ́wọ́ àwọn aṣíwọ́ kò gbọ́ mọ́ èyí tó wá jáde bẹ́ẹ̀ ni pé ọ̀gá mi ò mọ kankan torí tọ́gá mi bá fi lè mọ báyìí ọ̀gá mi burú dáàdi ẹ̀yin náà mọ ọ̀gá mi burú lè pa mi. èmi mọ̀ èmi mọ̀ ọ̀gá tó ní mo mọ wàhálà tí ń bẹ́ẹ̀nbẹ́ẹ́ ni àwọn Boko Haram ọ̀gá ẹ̀ wàhálà. kọ́sí wàhálà ẹ̀jẹ̀ ká lọ bẹ̀ àgbọ̀mọyẹ̀ onílé kú borí ẹ jẹ́ ká lọ. àwọn aṣíbọ̀kú ni. ó gba ọmọ yẹn kó ó gbọ́n lẹ́ máa gbà wálé èsì problem. yẹ̀rin ẹ̀ tí ni débẹ̀ lọ ti máa yáyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ alọ́gbọ́mọ táwọn boko haram gbà. ta ló sọ̀rọ̀ ní ìsìn. àwọn ni. ifá. àgbọmọ yẹn. ó parí àbágbà. àgbọmọ àgbọmọ ìwọ́n tàdúrà yín ìwọ́n tiẹ̀ láti tẹ̀lé mi tẹ̀lé mi. ẹ̀yẹ́ dúró ẹ má fi mí lẹ̀ dẹ́ ẹ̀yẹ́ dúró ẹ má bá yín o ẹ jẹ́ káwọn boko haram dé. kí ló dé tí fóònù àti switched off all the time kí ló tún gba ọmọ mi yà sí báyìí. báwo dẹ̀ ni. ó lágbára. sọ́wọ́n láti ọ̀sán ni láti ti lọ gbé àwọn ọmọ kúrò ní skul. ẹyin náà ló yẹ kó lọ kó wọn tẹ́lẹ̀. mo dé skul wọn mi ò bá wọn mọ. wọn lọ ti kúrò láti ọ̀sán. mi ò dẹ̀rí láti. ó rẹ̀ parí wọn lọ́nà. Ah! ayé mi ah, ọmọ mi. máa wọ ah! yẹmi sí ìṣòro àdàdì mo nígbàgbọ́ pé kò sí nǹkan tó máa ṣe àwọn ọmọ yìí. ló sà ọ̀gá láti ló ń sọ̀rọ̀ dírẹ́fà yìí ni sà. láti kí ni gbogbo ilé náà kí ni nǹkan tó ṣẹlẹ̀ náà olóògbé àwọn ọmọ látàárọ̀ owó òde délé ibo ló wà. ẹ ẹ sà ẹ má bínú sí mi àwọn boko haram ló gbọmọ lọ́wọ́ mi o. wọ́n láti. mi ò mọ bí màá sọ fún yín mi ò mọ bí màá fẹnu sọ fún yín ló jẹ́ kí sá kúrò lù ẹ ṣe mọ kan nǹkan tó ṣẹlẹ̀ ni pé mọ́tò yín mo ti bá yín pààkì ẹ̀ síbi tí bíbí ilé epo ètò sí ọ̀dọ̀ yín yẹn ibò mo bá yín pààkì ẹ̀ sí bẹ́ẹ̀ ni ẹ ṣe rí ọlọ́wọ́ á tún máa ṣọ́pàdé wa láyọ̀ sà ẹ sà. ó ó ní sùúrù láti gbọ́ ọ̀kan tí mo fẹ́ sọ ṣòtí gbọ́ láti láti. kí ló ń sọ pé bó bó kí ni. ní sùúrù ní sùúrù bàbá ẹ̀ ló wà lọ. ẹ lọ. ṣáyọ̀ ni wàá gba fún yín báyìí sí i àbí èlò lówó ni. ọ̀dà ẹ dárúkọ boko haram sí ilé ìsáwọ̀ rẹ̀. ó dábẹ̀rẹ̀ pé wọ́n ń di ẹgbẹ́ ìtara ayé ọmọ kan tó ń ṣe yín. ẹgbọ́n tí wọ́n pariwo boko haram lórí fún ẹ sáwọlé báwo gan ẹlẹ́gbẹ́ sọ pé pẹ́lá lọ́kùnrin ó ń dín in gan ẹ ṣàgbà fún lọ́rọ̀ mi kẹgbọ́n èrò lọ́wọ́ mi. èrè yẹn bá yín wò ẹ ti ń bínú two minutes lẹ́lò. ẹ lò ní ẹ̀jẹ̀. forty naira ni. boko haram náà ń jẹ́ arógun boko haram ẹ̀ ń bọ́lẹ̀. olórí burúkú ni àwọn fámìlì ẹ̀ ló máa wà lọ́dọ̀ boko haram. boko haram ah! mo dára mo dára yé mi ti boko haram níbo ló náà boko haram ló wà ẹja rẹ ẹja rẹ ló bá wọ. nítorí oṣù wo sọ nítorí oṣù wo sọ ṣé àwọn boko haram máa ṣeré ni ṣé àwọn bá ṣe tẹ ẹ̀rọ ìfọwọ́lù yìí ni ah! ayé mi kó mọ̀ tẹ̀lé sọ pọ́ǹpù mọ́ ọmọ mi This is not the right thing for us to do now. Ọlọ́run má jẹ́ ṣòfò ọmọ. Ah, Ọlọ́run má jẹ́ yẹn gan alẹ́ ẹkún tá à ń sọ yóò lè rí nǹkan kan mo ní kó fara ẹ balẹ̀ kò sí nǹkan tó máa ṣe àwọn ọmọ mi. ọmọ méjì lẹ́ẹ̀kan náà ọmọ méjì lẹ́ẹ̀kan náà ọmọ méjì méjì ah. lóòótọ́ ló ń sọ̀rọ̀ yìí. ṣé mr conley mo bá sọ̀rọ̀. láyọ̀ láti sọ fún ẹ pé àwọn ọmọ ẹ méjèèjì ọ̀dọ̀ mi ń gbé dàní wa. ẹ̀yin lè bá mi ẹ ti bá mi rọ́ọ̀mù mi. ọmọ mi. níbo lẹ ti rí wọn. jọ kí ni kí ni fẹ́ kí n ṣe ẹ jọ àwọn ọmọ yẹn ṣe pàtàkì sí mi ẹ jọ torí Ọlọ́run ibo náà wà ibo ni kí n ti wá gbé wọn ẹ jọ. bó ṣe fẹ́ gba àwọn ọmọ ẹ padà àbí well yín ò lè tó bá mọ̀ pé o fẹ́ gba àwọn ọmọ ẹ padà pé ó gùn ẹ kó rí àwọn ọmọ ẹ gbà padà nǹkan kékeré ló kàn wá ṣe fẹ́mi ẹ wàá kàn fẹ́mi ní just five million naira. five million naira. yes. five million naira. kí ló dé. Ah, kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tí mo ṣe fún yín gangan ta lẹni tó ń sọ̀rọ̀ ẹ sọ nǹkan tí mo ṣe fún yín tí wọ́n fi jẹ pé màá wá five million naira wá kó tó di pé mo rá àwọn ọmọ mi kí ló ṣẹlẹ̀ ó lọ béèrè lọ́wọ́ gọ́gù. anyway um, láti fi dá ẹ lójú pé lóòótọ́ lóòótọ́ àwọn ọmọ wọn wà lọ́dọ̀ mi gbà hold on. hello dadi tóyọ̀sí ló ń sọ̀rọ̀ dadi. tóyọ̀sí. tóyọ̀sí. tóyọ̀sí. tóyọ̀sí. ibo lè wà ibo lè wà ibo lè wà sí water. Hello, Daddy Toyosi. Ṣé ti gbóhùn Toyosi? Toyosi ati àbúrò ẹ̀ wọ́n wà lọ́dọ̀ mi nílé Ìbàdàn. Sórí bí mo yẹ wà yìí, mi kì í sọ̀rọ̀ jù. Ọ̀rọ̀ action púpọ̀. Ọ̀rọ̀ kékeré, action ìpètè. Bẹ́ẹ̀ mo yẹ sọ fún ilé ẹ̀kan yẹn. Tó to ń wù ẹ̀, kò rí Toyosi Ati àbúrò ìlú ẹ̀ padà láyé tó wáyé o kò ń ra fún èmi ní five million naira just five million naira within forty eight hours gbà láàrin ọjọ́ méjì péré fún mi ní five million naira ọlọ́run wa bá màá rí ní ìsàwọn ọmọ ìfún ẹ̀. <laughs> wàhálà yìí tiẹ̀ nìyẹn ìyẹn ò kàn mí wá gbọ́ ò ọlọ́gbẹ̀ẹ́ mi nǹkan kan wà ní o ìkìlọ̀ rèé o má lọ ṣe bí olórí burúkú pẹ̀lú mi o má lọ ṣe yánmayànmá pẹ̀lú mi rárá àti rárá tó bá lọ ṣe bí ẹni pé ó bí o smart àbó o gbọ́n àbó o ṣe kíní kan àbó o mọ ọ̀yàn tó ló ń sọ fáwọn ọlọ́pàá pé àwọn ọmọ ẹ wọn kidnap wọn síbì kan ayé ẹ máa bàjẹ́ pátápátá ni ò pátá so tó bá nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ dáadáa má involve ọlọ́pàá ṣó ti gbọ́ ìkìlọ̀ ni o mo ń já ẹ̀wọ̀n nìyí o ah, eh, àdúrà ti ṣe nọ́mà wa ara ọmọ àná. bọ̀ ní sùúrù kí ni nǹkan tó ṣẹlẹ̀ kankan. ọmọ jádàánù rèé fún un. hello. kí ló sọ ó yá jẹ́ ká lọ gbé wọn jẹ́ ká lọ gbé wọn kí ló ṣẹlẹ̀. lédi ẹ̀ ti pa fóònù. ọkọ fóònù ó tán ṣé mi ti yàgbọ́ alẹ́ báyìí ọlọ́run ọlọ́run kí ni màá ṣe máa fi wá ọmọ mi kò dúró sí mi látàárọ̀ ọmọ mi wá ọmọ mi. ìmọ̀ lọ́dà ajá lọ ni o gbogbo mi tó bá ti lọ àjọ màmá wọlé ni. màmá o jọ o. Is she stupid or something? Oh, man. Go there, go there. What's the worry for it now? kí ló ń ṣe yín. lọ́sọ̀ lè fi àpèsè. láìláì jí ẹ̀ tí mo bá sọ̀rọ̀ tó bá ti wo ojú mi. ayé ọ̀rọ̀ ayé papọ̀ ni mo mọ àlùtẹ̀ ní kọ. àwọn butter and bread nonsense. ẹyin tèmi. yàrá màmá rẹ̀. ẹyin tèmi. yàrá rẹ̀. àyè ti jí ọ. ẹjọ́ tó yọ lẹ́ má bínú sí mi ọmọdé ló ń ṣe mí àti pé tí bá fi ẹjọ́ sùn yìí mi ì tí màá bá lẹ́nu yín ní tilẹ̀ tọ́lọ́hún mi ì mọ̀kọ́kọ́ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Fúnkẹ́ àti Tóyọ̀sí ẹjọ́ tó yọ lẹ́ má bínú sí mi ẹjọ́ sà. láti sà ojú mọ̀ pé ò ra ọmọ ẹ̀ ṣùgbọ́n. àwọn tí n bá ní kí n bínú sí ẹ mo fẹ́ ṣe ọlọ́run. ó tọ́ láti gbà tó ti wà ń bẹ̀ mi ò rí traces kan tó jọ mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ yìí àǹtí bá lọ́wọ́ àkíyèsí àìsàn pé wọ́n ló mọ bí àwọn ọmọ mi ṣe rìn lọ bẹ́ẹ̀ ni pé èèyàn ń ṣe ọlọ́run wo láti ọ̀sẹ̀ mi ò and the other thing tó ṣe fún mi tó ń bí mi inú di bí mo ṣe ń wò ẹ̀yìn náà ni pé ọ̀rọ̀ ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ òde sá mo pe fóònù ẹ̀ kò sí kankan tó wà fẹ́lẹ́ bọ́ bẹ́ẹ̀ ṣé òun pa fóònù fún mi ni jọ òkè ẹ̀ àwọn tó gbọ́ ọmọ lọ tó ń gba ọmọ lọ́wọ́ ẹ̀ náà kọ́kọ́ ò bá ṣẹlẹ̀ sí wọn ẹni tí ò bá ṣẹlẹ̀ sí wọn kò sí ìtọ́kọ̀ ẹ̀ pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ tó rìn bó ṣe rìn lọ lóòótọ́ ó nífura sí i ó nífura sí lóòótọ́ pé ó mọ báwọn ọmọ ṣe rí. àtọ mi ì mọ kankan pa ẹ. àbí mi ì mọ kankan pa ẹ̀ sá. àmọ́ má jẹ́ ntọ́ ẹ mo ti ṣèwádìí dáadáa findings mi ti jẹ́ kí n mọ̀ wípé o mọ kankan pa ẹ̀ wọ́n ló ṣe láǹfààní àti kúnlẹ̀ síwájú mi ló ṣe kúnlẹ̀. <laughs> anyway kò sí problem kankan mo ti gbọ́ yẹn o wọ́n lọ́n àṣẹ àwọn ọmọ tèmi rírí lágbára lọ. ẹ jọjọ ìfọ̀mọ́. èmi ní kí n fún ẹ láyé àyè gẹ́gẹ́ bí olórí ilé kò sọ̀rọ̀ mi mọ̀ pé n tó máa sọ ni. kí lè fọwọ́ ra lórí ẹ̀ ń sọ̀rọ̀ yẹn fọwọ́ ra ọ̀rọ̀ lórí báyìí tẹ́tẹ́ mi hit the nail on the head gan fẹ́ sàn kó tó wà lẹ́gàn. ẹ kí ló fẹ́ kí n sọ. tẹ́mi fẹ́ kí n sọ. yòówó yé mi ni. mo ní kí n dákẹ́ fún yín gẹ́gẹ́ bí olórí ilé ni àmọ́ tẹ́ bá jẹ́ pé ẹ mọ̀ nǹkan tẹ́ fẹ́ sọ bóyá kí n help yín. ẹ mo ti sọ̀rọ̀ tán wá. nǹkan tó fẹ́ sọ nìyẹn. Mm. wo làtí àbíkí náà pè jẹ́ sọ fún ẹ sórí bó ṣe wọ ibi báyìí lẹ́nu ìwọ kí ni wọ́n ló wọ̀ ọ́ orí bó ṣe wà ń bíbà yìí bíbà ló máa gbà dé àgọ́ ọlọ́pàá ibi tó máa gbà dé àgọ́ ọlọ́pàá ló wà bẹ́ẹ̀ ni sọ fún un. ẹ wo ẹ má bínú ẹ dákun torí Ọlọ́run bẹ́ẹ̀ bá bínú látẹnidọ́là ó tóbi ojú. ẹ wo bàbá mi ò bínú ọmọ ni èmi bí wọn ò dẹ̀ kí í ṣe kókó kábàá nígbè yàn àbí mi lọ́la àwọn tó ti dàgbà dáadáa ṣé eléyìí lè sọ̀rọ̀ ń sì kẹ́ máa wà àbẹ́wò ẹ̀ síbẹ̀ ẹ ṣọ́ ara yín bí mo ṣe ń wo èèyàn mi lọ́rọ̀ pẹ̀lú yín wò ó ṣé bí mo ṣe wà ìṣojú mi báyìí sí kò mú fóònù kò pé ọlọ́pàá kan àgbé bọ́ọ̀ tẹ́lẹ̀ mi yẹn torí mo ṣọ́ pé bọ̀bọ́ yìí ọmọ kankan pa nǹkan tó ṣẹlẹ̀ sí wa. ẹ wo ẹ ṣeun ẹ ṣeun torí gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ síwájú lẹ́ẹ̀kan ọmọ èké ní í ṣe ẹ̀rù ló sì bá àmẹ́mi mọ làtí tí mo gbé láti pín sí ní báyìí pé kò lè mú kan mọ́kan láìláì ń gba mọ tẹ̀ ń ná dáadáa tó jẹ́wọ́ pé tọ̀ òun ọmọ nǹkan ń pa ni mo fi ní tọ̀ ká máa bọ̀ níwájú yín ká wá bẹ̀bẹ̀ torí àlùkùránì alápọ̀lé náà ní ìnẹ̀ láyàgà fúrọ̀ yìí béèyàn bá ṣẹ̀ bó bá sì ti tú bá òun ó ṣàforíjì fún ẹ dákun torí ọlọ́run ọba kọ mọ nǹkan ẹ bá ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun àríyìn náà ó dàbọ̀ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun bàbá mẹ́ta. ilé lọ sí wọn àbájọ ìgbé iṣẹ́ ìdíkò gbogbo ni mo fẹ́ mọ àwọn ọ̀dà. ẹ lọ sínú mọ́tò ẹ wàá bá àwọn ọmọ ẹ ń bẹ̀. mọ́tò kí ló tẹ̀ ṣe báyìí fún mi tó ń ṣe ọmọdé kọ́kọ́rọ́ mọ́tò mi ní lọ́wọ́ mi ó sì máa wà nínú mọ́tò nígbà tí kì í wà lọ́wọ́ mi. you fit lock your motor but á tà mọ́ ṣí àti ṣí ọ̀ṣá máa kọ́ máa yí ẹ. ẹ ẹ mọ ẹjọ mo fẹ́ bèèrè fẹsọ ọpọlọ wọn yẹn ìjọba Ọlọ́run kí o tó lọ kí ni kó tí mo ṣe gbogbo tẹ̀ káwọn ọmọ mi kí n lè gbẹ yìí. párẹ́ jọ káwọ̀ jọ. Get out! Idiot! tí kò báyìí ló wá drop wá sínú mọ́tò ń bí báyìí àdè mubi tá à ń lọ àwọn mubi tá a máa padà sí. àǹtí wèrè yìí ló wá drop yẹn sínú mọ́tò àǹtí kan wá drop yẹn sínú bí. bẹ́ẹ̀ ni sá. wọ́n lẹ́yìn tó máa gbé yín bọ̀. five million naira. bẹ́ẹ̀ jọ ṣàánú wa sá ẹgbẹ́ wa lọ sílé wa sá. àwọn gẹ́sì kan ló wá drop yín síbí. bẹ́ẹ̀ ni sá. ẹ́ ẹ má jẹ́ rí yín ní mọ́tò yẹn mo máa padà sí ẹ má jẹ́ kí rí yín bí ẹ gbọ́. ẹ jẹ́ máa bí wa lọ́lẹ̀. jẹ́ ká wọlé padà jà. ìbọ̀lẹ̀ ti wá kí ló ṣẹlẹ̀ àwọn ọmọ mi rà. aláwọ̀ ọmọ mi rà kí ló ṣẹlẹ̀. àwọn ọmọ tí wọ́n kó sínú mọ́tò fún mi tí wọ́n sọ pé ọmọ mi ni. lẹ́yìn tó gba five million naira. no no no má wọrí kò sí problem ṣó ti yẹ ń sìn mo ti mọ nǹkan tí màá ṣe bí mo ṣe ń bọ̀ lọ ni mo ti decide mo ti mọ nǹkan tí mo fẹ́ ṣe kò yẹ tí mi ò bá rí àwọn ọmọ mi àti tí wọn ò bá kó àwọn ọmọ mi sílẹ̀ fún mi ibi táwọn ilé máa wà ní máa fi ọmọ ẹ̀ máa fi tẹ́tì wọn ni tó wọn bá provide ọmọ tèmi kò síbi tí àwọn ọmọ ilé ẹ wo bí kò síbi tẹ́ ẹ̀ lọ o ibi tẹ́ máa wà nìyí o. bóbí báwọn olórí pípọ̀ ń ṣe ẹ̀mí ṣé kí wọ́n máa bá àwọn ọmọ ọlọ́mọ ni tí mi ìrọ́mọ mi nulẹ̀ kó sí kan tí mo fẹ́ fi wọ́n ṣe o. Yẹ́misí máa fara balẹ̀ tí máa sọ̀rọ̀ wá listen láti gbọ́ nǹkan tí mò ń sọ náà ni nígbà tí wọn kó ọmọ tèmi lẹ̀ bí ló báwo làwọn eléyìí ti fẹ́ kúrò bí mo gbọ́ fún wọn tán wọ́n wá kó ọmọ sínú mọ́tò fún mi ok wọ́n play kí ló play pẹ̀lú mi yẹn kí ni kan tó tẹ̀ láti ṣe pẹ̀lú mi. sí wàhálà. hello. hello mr Kule. ẹ mo kàn ní kí n sọ fún ẹni pé àwọn ọmọ tí ó wà lọ́dọ̀ yìí kò ṣàmọ̀ pé wọn kì í ṣọmọ mo lè mọ bóyá bẹ́ẹ̀ tètè dá wọn padà lọ́dọ̀ àwọn òbí wọn because i'm sure pé àwọn parents àwọn ọmọ yẹn ti máa wá wọn padà náà. ẹ ẹ ọmọ tèmi kọ́ àwọn ọmọ tọ̀dọ̀ mi kọ́ mo gbé owó fún ẹ ẹ gba five million naira kan ẹ kọ́ àwọn ọlọ́mọ sínú mọ́tò mi ẹ kò sí wàhálà ibi táwọn ọmọ máa wà rèé ẹ rí òwò àwọn ọmọ yẹn wọ́n sàmọ́ ibi tẹ wà wọ́n mọ ọ̀dọ̀ yín àbí kò sí wàhálà má bá yín fa wàhálà ibi tẹ wà yẹn ẹ mọ̀ kébi ò tẹ́tù rárá. sọ́wọ́ ni fún ọ lára. ah ẹ̀ eh, ojú gbọ́mọgbọ́mọ ni á bá ẹ sọ̀rọ̀ létà. kúlẹ̀ bọ̀ olùsọ̀wọ́ ṣe bẹ́ẹ̀ ni bá a ní kò ṣe wẹ̀rẹ̀ fáwọn èèyàn wọ́n ní wà. farabalẹ̀ o n kẹ́ farabalẹ̀ o. kí ló ń ṣẹlẹ̀. a yà kò ní kọ́ńtẹ̀ máa dé àwọn ọmọ ìpadà lọ́sọ̀rọ̀. àṣebọ́n ló máa gbé wọn síbi báyìí. máa gbọ́ ó lóun máa fi ọlọ́pàá òun mọ́lé mi òun máa fi ọlọ́pàá wá àrẹ́sì àwọn ọmọ ìjọba láti sọ. mo dárùn mo dárùn mo dárùn mo dárùn ṣé kì í tẹ̀lé yín ni. ẹ ẹ dàgbé máa wẹ̀rẹ̀ òṣì ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o iná fẹ́jú ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o. Tẹ̀sán fi ń gẹ́. Wọ́n my máa mú mi lóto ìníṣà ọ̀bọ̀ òní. Wọ́n guy. bàdí lẹ́sì báyìí. Wọ́n jẹ́ náà wọrí guy. Ah. Àbí ẹ̀ tẹ̀sán àbọ̀ Facebook. The guy na, I don't see face, he is strong. Ọmọ mi, I like know the guy, I like tẹ̀sán. The guy too fine, too fine. Ọ̀gbẹ́ni ká ní kápẹ́ntà gbogbo àwọn kọ́pì. Bàbá ẹ̀gbọ́n ra fọ́ká ní bèbè. Ó sọ fún bàbá ń ṣe bẹ́ẹ̀ ló ń gbọ̀n lọ sí sà. Ó ṣe pé ti yamayama dọ́jú. Mama dẹ̀, mama dẹ̀, mama mama dẹ̀, hmm. ah yes mama. Ah, kí ló ń ṣẹlẹ̀. Maurice come I believe you hmm. die. Um, ladies. ṣẹ́rí nínú gbogbo nǹkan tá a bá ń ṣe láyè mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká máa rántí àwọn èèyàn tó níṣòro. that was your point mama. Hmm. àwọn èèyàn tó need help ṣe ti yẹ yín tó jẹ́ pé agbára wọn ò ká um, ẹ má jẹ́ ká jẹ òróǹro mọ́ ẹran ṣẹ́rí nǹkan kan tèmi mọ̀ láyé òun ni pé ẹni tó bá ń ṣe báyìí tó bá ń náwó náà wọn máa rí gbà. so gbogbo nǹkan tá a bá ń ṣe jẹ́ ká mọ bó ṣe ń fúnyàn ní nǹkan bá ṣe máa múnú èèyàn dùn fi ti yé yín. Um, in a nutshell nǹkan tí mò ń tọ́ láti sọ ni pé ṣe rí five million naira ti àgbà yìí mo fẹ́ ká fi díẹ̀ ká fi ṣètọrẹ àánú bẹ́ẹ̀ ká má na gbogbo ètò báyẹn ká wá àwọn èèyàn tó ń ní ìdí ọ̀p àwọn èèyàn tí à ń jẹ àwọn èèyàn tó ń lò lọ́wọ́ ká ti fi díẹ̀ ká fi tọ́ àwọn lọ́rẹ̀ tó ti yé èmi nígbàgbọ́ pé ta bá ń ṣe yẹn iṣẹ́ máa máa wá steadily adé máa máa wà alright ní gbogbo ìgbà tó ti yé yín so nǹkan tá a máa ṣe rèé um, nínú five million naira yẹn àwa márùn-ún a máa mú just one million naira Sure. Ah, how did it happen now, Mama? Fúnra wa àbí eh? fún. Ẹjọ́ tó yọ lọ́hùn. Ṣé ẹ fẹ́ kí n sọ̀rọ̀ àbí kí n gbẹ́nu mi dákẹ́? Only mama never know wetin dey happen. Mo ò yẹ cool down, no rush. Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ fẹ́ máa gbẹ́nu mi sọ̀rọ̀ ni? Ah, ah, Ẹjọ́ jẹ́ n pọ́ tẹnu mi kalẹ̀ náà, ṣé ẹ ti gbọ́? Ẹ̀hẹ́, tí má ti pọ̀ tán yìí náà lè máa pọ̀ sí. So, a máa mú one million naira, a máa pín láàrin wa. Four million naira tó kù. Cool a máa lọ kó yẹn fún charity. Ah, that one no dey mama. Ah, ah. four million ọ̀rẹ́ ọ̀tọ̀ abeg. àbá rẹ̀ four million. ẹ jọ ṣe fẹ́ gbọ́ tèmi ẹ jọ torí Ọlọ́run ṣẹyìn lẹ máa sọ fún mi mo ṣe fẹ́ rìn ìgbésí ayé mi ṣe máa ṣàlàyé fún mi ni. mama you know the the flow dey feel you. gbogbo nǹkan lè yí padà o báyìí ni ṣe máa ṣe nǹkan mi ò lè yí padà ṣé o ti yé yín èmi lèmi lówó yìí èmi ni mo ní iṣẹ́ èmi ni mo ní gbogbo yín so nǹkan tí mo bá ṣe òun la bẹ́ gé ṣó ti yé yín mo sọ fún yín pé nǹkan tí mo fẹ́ nìyẹn mo ìwé ṣe nǹkan mi nìyẹn ló ń kun ẹ̀ ń tẹ olómi so olómi ṣe kíni kí ló ṣẹlẹ̀ ẹ jọ ẹ jẹ́ kó rí pé o so bí mo yẹ ń bọ̀rọ̀ mi bọ̀ a máa pín one million naira yẹn láàrin ara wa ń sìn sìn sìn four million naira tó kù ọmọ ibo ọmọ ibo woman kan tó ló ní kidney problem táwọn olórí tv woman kan tán ló ní. i know the woman no be me collect the number give you that day. ẹhẹ táwọn olórí tv ní last week ni mo ní kó kọ account number yẹn sílẹ̀ wá eh. ti dàárọ̀ la wà lọ deposit four million naira yẹn wà lọ <laughs> deposit ẹ̀ sàkáǹtì yẹn ṣó ti yí ẹ kàn fi bá woman yẹn kàn fi bá kàn fi bá yanjú ìṣòro ayé ẹ ó yẹ máa jẹ́ ènìyàn báyẹn máa ṣe tọ̀tẹ̀ ènìyàn ṣe ti gbọ́ mi ò dẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì yìí máa kùn lé lórí mọ́ ẹ̀yẹ kùn mọ́ gbàdẹ́ kì í ṣoyin. mama me i dey vex for this matter i dey vex. Maybe you know the best. I, I don't know your level, but me are the best. No, no, it's too much. Too much. too much. Calling her. Ah, yes. Ah. No, I still this matter. Ah, ah. I the best. Problem. Um, I get to. Now, màmá toast fún àgbéga lọ́tùlọ́tù àṣeyọrí ká máa rí ṣe ká máa lọ láyọ̀ ká máa bọ̀ láyọ̀ kí nǹkan kan kó má Oh, Oya oya oya jókòó jókòó jókòó. Now, ṣe wá rí báyìí máa pínwó èrè o, no shitting, orí òjò rí fifty fifty la máa ṣe kó ti yé yín, a máa pín dọ́gbadọ́gba ṣé ti yé yín, one million naira péré náà la fẹ́ pín, two hundred èèyàn kọ̀ọ̀kan, lórí ẹ̀yìn máa jẹ́ nìyẹn. Yep. Eshahu, Eshahu, Eshahu, Eshahu, Eshahu, Eshahu, Eshahu, ta ló dẹ́ṣẹ̀. ẹsẹ̀ tí ń sàn. ẹ dúró mi bọ̀. mi ń bọ̀ wo ló sọ ibo ló ń lọ. ṣáàgbó yín kọ́ ni. ó lè pàdùgbò wa náà nìyí. ó dàbí pàdùgbò yín rè. bẹ́ẹ̀ni. ìgbà wo ló ti gbé yín tó màdùgbò yín mọ́. ó ti pẹ́ díẹ̀ o. àdúgbò wa rè é tí débi tẹ̀ ń gbé wa rè é a sì máa rìn sí ìsàlẹ̀ náà. mo rò pé nǹkan ṣe ẹ́ ó ṣàdálé yín mọ ó wà wájú lọ. bẹ́ẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ náà yẹ ẹ ti gbé wa débẹ̀ rárá. ó yẹ máa lọ. a lè fẹsẹ̀ rìn ibẹ̀ jìnnà ẹ máa gbé wa délé ni máa gbé yín débi tẹ́ ẹ̀ lọ. ẹ à lè dálẹ̀ máa gbé wa débẹ̀ ni. mi ò wá dáhùn bá ọlọ́run máa ta kó bá mi àbí kí ni tí mo gbélé. wo bí o ṣáà sọ pé ilé yín ló wà sálẹ̀ lọ́run. bẹ́ẹ̀ ó sì jìnnà ó wà sálẹ̀ lọ́run. àdúgbò yín dẹ̀ ni ó ti dá yín lójú pàdúgbò yín ni ojú yín ti là ọpọlọ yín ti wálé pàdúgbò yín rè ẹ kò sí wàhálà kó kó wájú mọ́tò. ẹ máa gbé wa débẹ̀ ní àlefẹsẹ̀ yín lọ́lẹ̀ náà báwo la ṣe máa fẹsẹ̀ yín lọ́lẹ̀ láti fi báyìí. ṣé ọmọ kan tó máa ṣe ó máa wá fóònù ó máa pe àwọn tó jí yín gbé wà ní kó wá mú yín lọ sọ́dọ̀ bàbá yín bí. báwo la ṣe máa fẹsẹ̀ rìn lọlé láti bí bàyí léwájú wa nínú nà. olórí pípẹ́ àṣìkẹ́nà pẹ̀ kó wájú mọ́tò. ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o. ilé ẹ̀ṣẹ̀ o. okùn inú òun la fi ń gbé títà ẹ ṣáàdẹ̀ jẹun nǹkan tí mo fẹ́ sọ fún yín sí pé tó bá ti jẹ́ tí ò bá ti yọ ẹ̀bùn mi màá bá yín bù sí ẹ ti gbọ́. kí ló dé tẹ wá ń wò mí bí olúndùbà ẹ ẹ lè sọ̀rọ̀ ni ẹ̀yin tí ẹ lẹ́mọ̀ mo ti gbé fún yín bóhun ìkẹ́ jẹ́ bóhun ìkẹ́ má jẹ́ tó bá ṣáà ti jẹ́ tí ẹ bá yọ ẹ pè mí. ẹ̀dá ẹ̀dá náà ń nà mọ̀ wàá rírù tiwa. fúnkẹ́ oúnjẹ ló yẹ kó máa jẹnu pọ́blẹ́mù tá a wà yìí ni fúnkẹ́ kò yẹ kó jóúnjẹ yìí. ebi ń pa mí ṣáà ń para mi. ibi mo mọ pé ibi ń pa ẹ fúnkẹ́ wàá dẹ̀ ní sùúrù mo kí mọ́mí àti dáàdì máa ti wà disturb ni kí ló ń ṣe ẹ̀ náà. ṣé wọ́n kọ́ ni mò ń bá wí ni ṣé wọ́n kọ́ ni mò ń bá wí ni kí ló ń ṣe ẹ̀ náà ṣé ló ní kó ojú oúnjẹ yìí ṣé wọn bí oúnjẹ yìí gan ló fi pa wá bẹ́ẹ̀ tó dẹ̀ ń kó sọ́nà tó kó sọ́nà kí ló ń ṣe ẹ̀. pàdébí dẹ̀ ń pa mí kọ́ àpèlé mú pé bí màmá pẹ́ fún kí ọlọ́wọ́n sàmà gbàdúrà ká kó ìbàlẹ̀ yàtà láfíà adájọ́ ìbí àti mo fẹ́ kó máa ti jọ nítorí ọlọ́run má jọ oúnjẹ yìí mọ́ sẹ́ àní kó má jẹ mọ́ pèlé mú pé bí ń pẹ́ fún ti fọ́ pẹ̀lẹ́ mi náà sọ̀rọ̀ gbàtó tí ń jẹun tó ti ń yóò pa mí nílé fún àwọn ni ah! ọba ọba fi wọ́n mọ̀nà ah! olùtọ́nù dé ọ̀rọ̀ wọ́n ṣàánú mi ah! ọlọ́run ṣàánú mi ìwọ ló sọ pápá òkúrú láti gbà ní òde létí òde láti gbẹ́bẹ̀ wọ lọ́rùn mo ń gbàdúrà sí ló ń ṣàánú mi ọba aláàánú jùlọ ó ní wọn ṣàánú fún àwọn tó máa ṣàánú fún ọlọ́run kàbí máa tó máa ṣàánú fún ọlọ́run má jẹ́ fojú sunkún ọmọ gbogbo bí kíbi tá ọmọ mi bá wá bá mi rán làánú sí kọ́ mọ́ wálé lábẹ́ òòrùn yìí gbogbo bí àhámọ́ tá ọmọ mi bá wá à ẹ̀yin ọ̀run ẹ bá mi wá wọn rí ẹ bá mi ṣàwárí wọn olúwa ọlọ́pàá òkúrú láti gbà ní bẹ́ẹ̀ tí ò láti gbẹ́bẹ̀ wá olúwa má jẹ́ kí tiẹ̀ di sọ́rọ̀ ẹ̀bẹ̀ mi olúwa ṣàlùfáà ọ̀gbọ́n má ṣàlù ọlọ́run kà mí mọ́ tó máa ṣàlùkù lónìí ọlọ́run bá mi tó ọmọ mi sílẹ̀ gbogbo bí àhámọ́ tó bá wọlú ọba mi rìlíìsì wọn ọba wọn bá rọ àwọn áńgẹ́lì látòdì ọ̀run kó bá mi lọ dúró táwọn ọmọ mi kan mú wọn jáde níbi tó bá wà olúwa má jẹ́ kójúkójú kó rí wọn má jẹ́ káwọn fọwọ́ kó bá wọn ọba ọba ṣàánú mi àtọyọsí mo fi ẹ́ sábẹ́ àbò olódùmarè ibikíbi tó bá wà àbọ̀ ọlọ́run kó dájú lórí ẹ̀ olúwa fúnkẹ́ ọkọ mi gbogbo ibikíbi tó bá wà aláàánú kó má jìnnà mi rán áńgẹ́lì látòdì ọ̀run ó bá mi gbọ́n ọmọ mi délé nílẹ̀ tàlàfíà gbogbo ojúkojú tó bá rí wọn bá àánú wọn ni kò máa ṣe olóhùn wọn bá má jẹ́ káwọn ọmọ mi bọ́ tọwọ́kọwọ́ olóhùn ṣàánú mi gbogbo ibi táwọn ọmọ mi bá wà lábẹ́ òun yìí. Ah. tani mo ṣe torí ọlọ́run tani mo ṣe tó fẹ́ mọ́ tani I don't understand what is wrong. wọn kò sí tí mo lè sọ fún no mo gbọ́ pé ẹ pè mí ní sá. gítà. èmi náà ni ẹyẹ méjì ò kí ń jàṣà èmi ni. kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ jẹ́ ká jọ ríra wọn nà wọn ká sọ̀rọ̀ kí ni problem tó dé lórí ọ̀rọ̀ ọlọ́mọdé àfọwọ́jẹ mi ń yà wàhálà ìtì pọ̀ jù mi ò think straight mi ò concentrate náà má jẹ́ kí n pààyàn sínú hospital kí ló ń ṣẹlẹ̀. àwọn ọmọ ẹ wà láyọ̀ àtàlàfíà kò sí nǹkan kan tó ṣe anyway um, mo ní kí n pè ẹ́ pé kí n ṣàlàyé fún yín pé mo ti ṣetán láti release àwọn ọmọ ẹ méjèèjì fún ẹ but ó wá ní condition kan nínú. condition wo tún condition wo tún ló tún bẹ̀ lọ́wọ́ mi kí ló dé. Ah! Hmm. ó dẹ̀ dá lójú pé ní tètè mo bá sọ fún ẹni wá ṣe. Um, anyway um, ìwọ kan fún mi me fifty million naira. fifty. Mm-hmm. fifty million naira Show for Juni. Ah. ṣó pọ̀ jù ni ah. wọ́wọ́wọ́ ọlọ́gbẹ̀ni We need fifty million naira láàrin seventy two hours To what it arrange owó yẹn kó gbé fún ìyàwó ẹ̀ kó wá gbé fún or else. hello fifty million. fifty million naira bá ra àwọn ọmọ mi mọ́ báyìí. ó lè wà ó lè jọ̀wọ́ fún mi. tó bá jẹ́ èèyàn kan wà tó ṣe sọ fún mi a ṣáà lè parọ́ fúnra wa èmi á mọ bí ṣe máa lọ bẹ̀ tó bá jẹ́ pàwọn ní suspect. mi ò lè bínú sí nǹkan tó sọ torí tó bá jẹ́ pé mi náà lóbìnrin máa rojú bó ṣe ròyìn lọ sẹ́yìn tí mo ṣe èèyàn ò dẹ̀ṣẹ̀ mi nǹkan ń gbé sára nítorí mo jọkùnrin ó tiẹ̀ mọ nǹkan tí mo rọ̀ bóyá kí n fọ́ ṣẹ́gun lórí ọ̀rọ̀ yẹn. ṣé kí ni. ṣẹ́gun kò bóyá kí n sọ nǹkan tó ṣẹlẹ̀ fún un torí mi ò lè stand dem rárá. kúnlẹ̀ báwo ló ṣe máa ń ṣe báyìí ṣé bó ti wọ́n wá pé a gbọ́dọ̀ involve third party nínú kéèsì ṣẹ́gun kọ́ ọlọ́pàá ni. ṣé o mọ̀ kó wọn náà ni kò gbowó ìrìn àṣà. èmi ó ṣe jẹ́mi náà ni kì í gbowó ṣé bó wọ ọlọkùnrin. kò sí wàhálà bẹ́ẹ̀ nǹkan tó bá fẹ́ fi mi ṣe kán fún mi ṣe kó ṣáà ti bá ká àwọn tèmi ni kò sí wàhálà bẹ́ẹ̀ gbogbo ọ̀nà táṣà máa fi gbàrí fifteen million òun ká máa tún jọ ń ṣe báyìí. báwo la ṣe fẹ́ rí Kúnlé ṣé ọ̀rọ̀ àwọn ẹ̀ náà là sọ̀kalẹ̀ yìí òun àbí mi pọ́nà òun la fẹ́ báyìí fifty million gbogbo ọ̀nà tó bá ti rí náà ni. gbogbo ọ̀nà kì í ṣọ̀nà ọ̀nà owó gan-an la máa fi rí ni mò ń bí ẹ léèrè. bó ṣe ká ta ilé orí wa yìí gbogbo ẹ̀ la máa ṣe ká ta ilé ká ta àwọn mọ́tò tó wà ta kí ló fi wọ́n ṣe tí yóò sọmọ ká ká lọ máa sùn sábẹ́ bíríìjì wherever I don't care ọmọ méjì are you joking? ó bí mílíọ̀nù tá a máa fi rí owó. kí ló fẹ́ ṣe kúnlẹ̀? you walking out on me again? aṣojú lọ ni ọ̀yá. mo ń gbọ́ ẹ̀ a ní tí owó tí wọ́n bá fẹ́ rà tó bá ti ju twenty million naira lọ ẹ̀ tà á. nínú ọmọ ojú bẹ́ẹ̀ lọ ìgbà lọ́wọ́ owó tí mo ní nǹkan ju twenty million naira lọ báyìí. but why are you wasting time? mi ti sọ nǹkan tó jẹ mọ́ báyìí fún ẹ náà ní àárọ̀ yìí wọ́n ètò tó fi ń pè mí padà owó tí mo ní ìdí ju gbogbo yẹn lọ bọ̀ tó owó tó ń bá fẹ́ san tó bá ti kọjá twenty million naira mi ò fẹ́ mọ iye tó kọjá ẹ̀ta better i'm expecting your call. kan ń tà kí ló ń tà kí lẹ́ ń tà kan náà properties kí ló fẹ́ fi twenty million ṣe. business kan wà tí mo ní interest nínú ẹ̀ tí mo lè fẹ́ náwó sí mo ní mo ṣe ní kan tà. so business yẹn ló wà around pé kan ta property yẹn kó tó rí bó lè rówó yẹn. Eh, yes. ok ọlọ́run á jẹ́ kí o mú owó wọlé lágbára ọlọ́run. àmín. kí ló tún pè mí fún un. Oh, ah, ah. nǹkan really kì í sẹ́gẹ̀rẹ̀. We were impressed. Great planning, good structure nǹkan really kì í ṣe ẹsẹ̀ rà mo wà impressed gan ilé yìí ó really make sense. mi ò wá láìdí àòye tẹ́ ẹ̀ ń rò pé bóyá ẹ fẹ́ ta ilé yìí. ṣé mo as things are now um, bóyá tí n bá tẹ̀rí bíi thirty five million. thirty five what? kí ló dé tẹ wojú ara. madam <laughs> ẹ wo madam ìjẹta a lọ wọ ilé kan ní lẹ́kì ilé yẹn ó tó méjì ilé náà èló ni wọ́n pè twenty million naira because ẹni ẹ ní ìdí owó. twenty million fún méjì èlé wọ́n jí lé ni. ẹ mọ èyí tí mo ra ilẹ̀ bíbá yìí mi ẹ dẹ̀ ní ní lẹ́kì kí ni ìyàtọ̀ lẹ́kì àti bàdó rè tẹ́wà. madam exactly twenty million naira bẹ́ẹ̀ ṣe gbọ́n yẹn gan-an ló ṣe rí ṣe rí nínú iṣẹ́ wa yìí owó tí ẹ fi kọ́lé kò really matter ẹ máa rí àwọn ilé míì pẹ̀lú àwọn ilẹ̀ míì níbi tí wọ́n wà òye tẹ́ni yẹn rà ó lè bí ẹ̀ ó lè ra less than twenty million kó dẹ̀ fẹ́ than twenty million ó dẹ̀ lè ra ju bẹ́ẹ̀ lọ kó jẹ́ pé ó ní ìdòwò ó sáré ní ìdòwò ó fẹ́ tà so ó yẹ kẹ́ understand kẹ́ try kẹ́ understand pé òye tẹ́ ra lé yìí àbí òye tẹ́ kọ́ kò really matter nínú nǹkan tá à ń sọ yìí kó lè ṣe é tà kíákíákíá ó máa need kẹ́ reduce òye yẹn níwọ̀n bá díẹ̀ sí i ok kódà tẹ́ bá rẹ̀ ní rà ní thirty million ẹ̀yin lè mú five million madam okay one minute. all right madam um, since tati ní contact I àwa máa try possible best wa láti tètè rí lè ta uh, a máa get back to you. Eh, so how soon lẹ lè me get owó yẹn ready. àwa máa ṣiṣẹ́ títí wa ẹ má worry but kò bá tún pè tẹ bá lè ṣẹmọ kẹ reduce price yẹn níwọ̀nba díẹ̀ sí ká lè tètè rí báyà fún. tẹ bá rí nìkan tètè ta àti explain fún yín èmi láti drop price wọn lẹ but tẹ bá ti sọ pé bíi thirty thirty five yẹn náà a máa mọ bá ṣe wa ṣiṣẹ́ wa náà. all right madam. Ah, mo ní ìdówó ọjọ́. ó yé wa mọ́ láti tètè meet up pẹ̀lú appointment very nice structure nílé yìí o madam but bàtí ṣe sàn yẹn náà. gbogbo nọ́mbà tó fi ń pè mí ni mo ti pè padà kó sí two alpha ní gbogbo ṣàánú èèyàn kẹ bó yẹ káwọn pípọ̀ mọ̀ pé àwọn àgbà wà náà wọn kò kó síbi àìfẹ́ ríjà wọn ah, ó ṣàbí mi ká ọmọ tèmi n kò tí tó pọn èmi owó ló ti wà lẹ́yìn sí kọ́ bá mi kọ́ ọmọ mi. Ah. Yẹmísí Yẹmísí mo mọ títà sáìtì mi pẹ̀lú ilé lórí mo mà ti ta mọ́tò mi kan. kí ni kúnlẹ̀ sọ lẹ́nu. ó máa láwọn nǹkan tí mo ti ta tí wò fúnra ẹ mọ̀. ẹ ṣe bá jọmọ èmi àti ẹni àbí kí ló dé tó tún sọ̀rọ̀ padà sẹ́yìn. ṣé bí lórí àwọn ọmọ wa ni ọmọ méjì lórí àwọn ọmọ méjì tí ò ṣọmọ kékeré ta ṣẹ̀ṣẹ̀ bí. fifteen million naira. kò ń ṣẹjọ́ ètò bóníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ọmọ tèmi ló jẹ mí lógún tó bá jọ owó lójú ọmọ lójú àwọn ọmọ ló jẹ mí lógún fifteen million naira plus five million naira ó jẹ́ Hello, doctor. Hello. Hey, why ní màá jẹ́ sídìsídìsí ní adẹ̀ nídìí yín. Ẹ kí ni wà ní kí ni túmọ̀ yẹn sìn. ẹ kí ni mo fẹ́ ṣe sí yẹn sìn. adédìyí ni sà. kí ló ń bá mi sọ òun ò lè lọ pé dr kẹ́hìndé tẹ́ bá ní píkítẹ̀ tó nídìí mi ni no tí mi ò bá sí ní kọ́ńtì nǹkan. sà ẹ má bínú sà á ní ká pè yín ni sà ẹ má bínú sà. tí mi ò bá sí lára dìkọ́ òní mẹ́lòmí tó máa pè àbí wọ́n fúnra rẹ̀ ò lè àtẹ́ǹd sí. wọ́n má pè fóònù mi mọ́lẹ̀ ni ok get off my phone. hello. Hello? Kí ló sọ? Kí ló tọ̀ sọ? Dúkú máa kọ́ sí fún màá. Kí la máa wá ṣe báyìí? Ó ní ká lọ bá Dr. Kẹ́hìndé. Ẹ jẹ́ ká lọ pè wọ́n. Ẹ ó ti já àkókò ah, ah, ọ̀pẹ́ àkókò ọ̀pẹ́. Hospital. Ṣé àwọn èèyàn ò tiẹ̀ mọ̀ pé èèyàn ń battle pẹ̀lú anything? Kò sí dókítà mi lọ hospital mọ́ àbí? Àfiwọ́ nìkan. Kò ṣẹ́jọ́ wọn. Ṣèbí wọn náà ló bá wọn jẹ́ dẹ́tàn dẹ́tàn dẹ́tàn àti bàbá dẹ́tàn ìwé náà ti ní kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n òun náà lọ ṣe ń pè é pè é lọ́pẹ́ bọ́lẹ̀ mẹ́wàá yìí torí pé ó sì lọ síbìtì ẹ ṣàṣàánú olùwẹ̀ akúmọ̀bí tó gun ti wá ẹ má pa mí kékeré o àwọn onírà Thank you. ẹ̀yin girls ṣé nǹkan tí Ṣọlá ṣe fún wa yẹn ṣó dáa. wípé nǹkan tí ò dáa kò dáa ló jẹ́ o. tá à ń ṣiṣẹ́ bí erin tá a wá ń jẹ̀jẹ̀ ìlérí èmi mọ̀ pé kò dáa rárá àtọ̀ kò dáa rárá rárá ni. Hmm, ṣẹ́yìn náà ti wá rí báyìí ẹ tiẹ̀ dúró náà ṣáà wàá pa Jésù ni tá a máa ṣiṣẹ́ ńlá ribiribi tá a máa máa gba peanut i mean peanut. Oh. well anyway òun ló ń fún oúnjẹ sórí tébù fún wa jẹ ah ní choice at the moment you know. má sọ bẹ́ẹ̀ mọ́ iṣẹ́ ọwọ́ wa ló ń fi oúnjẹ sórí table fún do you get me. àbí. after one day one day monkey go go market no go come back. Hmm. but we eh, wo mo understand yẹn eh, girls ẹ ṣe jẹ́ ká pè ká sojú abẹ́ǹkò ká bá sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ bóyá a gbọ́ àbí kí lẹ́ni mo wí. ṣé nǹkan tí mo fẹ́ sọ nìyẹn tó bá jẹ́ nǹkan tó fẹ́ sọ kò sí wàhálà gbèmí mọ̀ nǹkan tó wà nù mí nǹkan tó dẹ̀ wà nù mí ni màá ṣe ti jẹ́ ká ní sùúrù sùúrù ló gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe ti gbọ́ ó ti tọ́ ah. ẹ. ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o iná fẹ́ dúró ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o ta ló dẹ́ṣẹ̀ j'ai 20 ans, t'es sans vingue. Níbo la já sí, níbo la já sí, níbo la já sí o. Iná parakuta òjò pa mi ọkà yọ̀làlà, yọ̀làlà, yọ̀làlà o. Oh. wá kí ló fà á dé ọ̀rọ̀ yọ ọmọ ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹjọ kí náà ṣe gbogbo. àbúrò mi làwọn méjèèjì àbúrò mi ni wọn wọn kò ran aṣẹ mi léṣe rìn kékeré kan láàárọ̀ ẹ ni wọn ṣe ń tẹ́tì mi láàárọ̀ ẹ ni pé kémi tó délé padà àwọn máa ti sá kúrò lé àwọn máa ti sá kúrò lé ọlọ́run ni mo máa pàdé wọn báyìí owó àwọn ọmọ yìí wọn kò lẹ́ka tí máa kóyàn sí wàhálà lójoojúmọ́ ibo ni bá máa wá wọn kiri sí báyìí. wọn àga láti kékeré irú ẹ̀yin náà ẹ ẹ sá kúrò lẹ ẹ ń pè àǹtí lẹ́mìí àwọn yẹ kó lọ pa yín ni ẹ kó wọn sínú mọ́tò bẹ́ẹ̀ máa lọ pa wọn àbí Chérie, t'es pas tout. T'es pas tout tout. Hey, it's okay. It's okay. Chérie, t'es pas tout tout, bẹ́ẹ̀. On met tes pas sur les lèvres, Je te dis, on va, on va, on va pas le faire. On te laisse et tout au pain. Oh, yeah, rẹ́rìn. I say stop, stop beating them. Stop beating them. Oh, yeah, oh, yeah, ma rẹ́rìn lẹ́yìn girls yìí bàbá ńlá olófò ayérayé òun lẹ́yìn méjì idiot lẹ́yìn ọmọ yìí náà tó bá jẹ́ pé mo mọ̀ pé olórí burúkú lẹ́yìn méjèèjì báwo ni mo ṣe máa fi àwọn ọmọ yìí báwo ni mo ṣe máa fi ṣọ́ yín. ẹ can you imagine àwọn ọmọ kéékèèké méjì àwọn ẹ̀rà méjèèjì yìí kẹ́kẹ́kẹ́kẹ́ ṣọ́rọ̀ tì kẹ́ má lè tẹ́kẹ̀ àwọn ọmọ yìí nítorí kíni nítorí gbogbo òṣì tẹ̀mú àbí ẹ ẹ ti gbàgbé nǹkan tó wà ní flood ẹ ti gbàgbé nǹkan táwọn ọmọ ìwọ tàbí ẹ ẹ ti jẹ́ kó rí yín dàrú àbí ẹ ti ẹ jára yín bẹ̀rù àbí ẹ ti jẹ́ kó yín dàrú òṣìṣẹ́ tẹ́ ìwé ti jẹ́ kó affect brain yín àbí ẹ ti gbàgbé pé àwọn ọmọ tẹ́ ń tọ́ ẹ̀ pẹ̀lú yìí millions of naira ni wọ́n ogbó burúkú làwọn ọmọ yìí ẹ mọ iye tó wọ́n gbà lórí àwọn ọmọ yìí náà ẹ wá torí one thousand naira ẹ fẹ́ ká fi sọ àwọn ọmọ yìí náà bí ká fi sọ àdúrà owó ìlú ẹ ti ń ṣi èrè ẹ ti ya wèrè orí ti dàrú ẹ̀mí èyí ẹ gbádùn ẹ wá òkè ah! ó dẹ̀ ti pẹ́ tí mo ti máa ń sọ fún yín mo ní gbogbo rubbish tẹ máa ń mu ìgbogbo òṣì tẹ máa ń fa sọpọlọ yìí ẹ máa jára yín break pẹ̀lú ẹ ẹ já kọpọlọ yín máa pé pẹ̀lú ẹ ẹ má kọ máa mú lásán kẹ máa mú kẹ máa ṣe bí olórí burúkú ní ìlú lẹ́kiri ẹ jẹ́ kọ́ ni yín pẹ́ náà ah ọlọ́wọ́ là ń sọ̀rọ̀ yìí màá tó bá jẹ́ pé àwọn ọmọ yìí tó bá jẹ́ pé mi ò lọ pàdé ọlọ́rọ̀ nǹkan no tell me tó bá jẹ́ pé mi ò rí àwọn ọmọ mi ò rí wọn nígbà tí wọ́n fẹ́ escape kọ kí ni nǹkan tẹ fi ìpò máa ṣẹlẹ̀ kí ni nǹkan tẹ fi ìpò máa ṣẹlẹ̀ ẹ wo ẹ jẹ́ kó yín pé o ṣó ti yẹ yín jẹ́jẹ́ mi ni mo jókòó ẹ̀yin lẹ ka application wa ẹ̀yin lọ sọ pé lẹ́yìn àti bàbá yìí ti sùn yín pẹ́pẹ́ dọmọ ògbó ẹ̀yin náà fẹ́ dọmọ ayé ẹjọ́ lórí yín pé o anybody anybody tíṣà ìbá ti sú ó fi láti kó ṣì dànù ṣó ti yẹ yín èmi fúnra mi wọ́n ń máa mọ̀ pọ̀ ni mi mo lè dáṣẹ́ mi ṣe mi ò ní gbogbo yín mi ò ní gbogbo yín ṣó ti yẹ yín mo kàn manage yín ni ẹ̀yin ọmọ ọ̀ràn kí ló ẹ̀yin ọmọ òṣìṣẹ́ ẹ̀yin ọmọ àdánù yìí mi ṣe mọ́ tí mo ti rí gbogbo yín kan ah! ẹ gbọ́ the next time the next time tí irú rọ́bìṣì tó bá tún rí pìtà rẹ̀ tó bá tún rí pìtà rẹ̀ ah! Ah! ẹ̀yin kan ẹ̀ máa gbádùn bunch of fools. ó máa fọ́kọ̀ náà ẹ fọ́kọ̀ náà ọmọ kéékèèké báyìí ọmọ kéékèèké báyìí ẹ kó sá lọ. These are millions now. Abba, waiting now. Bọ́lá free me. Àwọn ẹgbẹ́ ló sẹ́mọ́ yín lọ́wọ́ yẹn. A boy she. Nonsense. Hey, I don't suffer for my life. Leave them. Ẹyin ẹ ti kú o. Hmm. Àga wọn Now I don suffer return as well. Ọ̀sẹ̀ Hey, it don't go easy. Don't be saying na mouth. Ah, for this time. ẹ̀ṣẹ̀ o. ẹ̀ṣẹ̀ o. ẹ̀ṣẹ̀ o. ẹ̀ṣẹ̀ o. ẹ̀ṣẹ̀ o. àti rẹ́dì láti gbowó ìwọ̀n abọ́ àyè báwo la ìfẹ́ mú un. nǹkan tí mo ní kémi náà pè fún nìyẹn kí n lè explain bí a ṣe fẹ́ meet fún yín. Um, ṣe rántí pé mo sọ fún yín pé ìyàwó yín ni kó gbó yẹn wá this time around ẹ má bọ̀dà láti tẹ̀lé wọn ṣó ti yé yín àwọn nìkan nìkan gbé owó yẹn wá màá text address ibi tí wọ́n máa gbówó yẹn wá sí orí fóònù láàrin five minutes sísìn ṣó ti yé yín. ẹ máa send address orí fóònù. then ẹ wọ́n ìyàwó yín dáadáa o kọ́ má lọ try láti play smart pẹ̀lú mi o kọ́ involve ọlọ́pàá kankan o tó má ṣe yánmayànmá pẹ̀lú mi ẹ máa lose àwọn ọmọ yín méjèèjì ẹ dẹ̀ máa lose ìyàwó yín náà. èmi kẹ ọlọ́pàá èmi ọlọ́pàá ó nìkan náà ló ń bọ̀. kò jù báyẹn hello hello. ṣe ó ló máa send address orí fóònù. ẹ kò sí wàhálà ń bẹ ẹ á máa dúró de mẹ́sẹ̀jì ọ̀nà ni ó ṣe fún mi fún mi kí mo dá. tèmi mẹ́sẹ̀jì gba píǹkì yín náà ogún ọdún lè máa tó kà pẹ́ṣẹ̀ntì náà lè àtẹ̀ǹdì àti nọ́ọ̀sì àti gbogbo ẹ̀ wọn lè tó àtẹ̀ǹdì Thank you. wàá gbẹ̀san rẹ bọ́ bá ṣe bí wàá gbẹ̀san ibi o. Mama, ma, ma. Jẹ́ Yes, ma. Ṣo ti gbọ́? Yes, ma'am. Daddy. Ṣorí mo fẹ́ kó farabalẹ̀ ibi tó wà yóò. Okay, ma. Ibi tó wà yóò ń ṣe ilé ọkọ ẹ̀. Kò dẹ̀ ń ṣe ibi tó ti lè máa ṣe bálabàla. Okay, ma. Gbogbo bóyá ń ṣe bálabàla yìí kò bá mi lára mu o. Tó bá mọ̀ ipò òfẹ́ fẹ̀mí ẹ̀ ṣòfò, á bẹ́tà kó gbẹ̀rẹ̀ dákẹ́ mẹ́. Yes, ma'am. Rọra farabalẹ̀ báyìí. Mi ì dẹ̀ fẹ́ gbọ́ dákẹ́ mo fẹ́ kọ̀. hello. hello mr kunle. ṣé ìyàwó mi ti dọ́dọ̀ yín àwọn ọmọ mi kò ṣe ti kó fún un. ìyàwó ẹ ti dọ́dọ̀ mi. mo wà bí bí mo wà bí ni. kò sí problem o ti gbowó yẹn fún mi mo kàn tún láyọ̀ láti sọ fún ẹ wípé ìyàwó ẹ̀ náà ti wà ní kọ́sítọ́dì ìwà báyìí. kí ló túbọ̀ yẹn ṣe máa mú ìyàwó mi sílẹ̀ kí ló kí ló ìyàwó mi ti ṣe fún yín ah, àwọn ọmọ ọ̀rọ̀ wọn yẹn ti fọwọ́ lẹ̀ tó fẹ́ mú ìyàwó mi kí ló ṣẹlẹ̀ gan. kò sí problem kò sí problem. Ah! tó bá mọ̀ pé o fẹ́ rí ìyàwó ẹ̀ àti àwọn ọmọ ẹ̀ padà nǹkan kékeré ló kàn máa ṣe fún mi kàn bá mi arrange bíi hundred million naira. Ah! mo bẹ. ẹ ya wèrè ni. hundred. mo bẹ mo bẹ mo bẹ mo bẹ hundred million mo bẹ mo bẹ mo bẹ mo bẹ. ṣé mo gbọ́dọ̀ sí lẹ́nu. dákẹ́. ẹ̀hẹ́ ọlọ́gbẹ̀ni gẹ́gẹ́ mo yìí sọ tó bá fẹ́ rí ìyàwó àti àwọn ọmọ ẹ̀ arrange hundred million naira láàrin forty eight hours. ó ó ṣàpọ̀jù. èmi tó o ẹ kó tó bá ti pọ̀ jù ẹ jọ̀ọ́ ọmọ mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bá mọ lọ́wọ́ bá bẹ̀rẹ̀ mọ mi wá ẹ mi torí Ọlọ́run Ọlọ́run àdàmọ sí fún yín ẹ ìyá wa ẹ wò mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run jẹ́ kí ṣàlàyé bí wùkí tó ra ọmọ yìí. Eh, madam madam ó dàbẹ̀ ni pé o ò tó wà ní o tó bá ń gbọ́ ilé ikú ìbíba ìgangan ló ń pè bẹ́ẹ̀ ah! sórí gbogbo ariwo òṣì tó ń pa látàárọ̀ tó ń dún bí olóńgbò bó wẹnu ẹ sórí tí mo bá lọ sí báyìí hmm. ẹyọ kan ni ṣó ti yí ẹ ọ̀run làlà ni wọn no búrẹ́dì o sọdá sọrùn straight nìyẹn no second chance tí ó ti yẹ e, àgàkí kó wà lọ bà ẹ́ láyà kó lọ ṣe pò sínú àyẹ̀ gbogbo ẹ máa máa tún gbogbo ni ó fọ́n ká síbẹ̀ ni gbogbo ẹ máa ó máa fọ́n yàmàyàmà ọmọdé àbí ìgbà tí èèyàn tẹ̀gbẹ́ mọ́lẹ̀ so òkúrera ṣe kí ni. now mo fẹ́ kó lie down kò lè rọra sùn wọ́ọ́rọ́wọ́ torí gbogbo ariwo òṣì tó ń pa ẹ̀ òfin disturb me ó yá sùn. ó yá wèrè ni ṣọ́ máa ń lajú lẹ́sùn nílùú yìí díjú. sọ́nà kúnlé tí mo mọ̀ ń ṣe báyìí èmi fúnra mi rí bó ti wà ní trọ́bù kan ni ó wà lè pè mí kó sọ fún mi kúnlé olórí burúkú làwọn pípọ̀ yìí o ṣé wọ́n fẹ́ kó tún ta hospital tó wà lẹ́yìn ni àbíkò náà ti fẹ́ kó rí gbogbo àdúrà owó yìí. hundred million naira ni wọ́n sọ pé kí ló mú wa. ó yẹ pọ̀ hundred million naira. wọ́n ní tí n bá tètè mú wa problem. Hey bọ́ ó ṣe nǹkan tó dùn mí o ó ṣe nǹkan tó dùn mí gidi gan kí ló dé tó sọ fún mi. ọ̀nà tó ń sọ báyìí dẹ̀ sọ bẹ́ẹ̀ ni pé ò gbọ́ nípa àwọn pípọ̀ èrè wọ́n tírẹ́tì mi ni gbọ́dọ̀ sọ fún ẹnìbọ́dì mi gbọ́dọ̀ rìn jù mi gbọ́dọ̀ báyà kọ́kọ́ sọ. èmi fúnra mi náà ò dẹ̀ fẹ́ sọ fún yàn kí n má lọ waste life àwọn ẹni ẹlẹ́dì dànù síbẹ̀ ni mo gọ́ tó ni. Ah. pẹ̀lú gbogbo owó tó ti ná yẹn ó bẹ́yìn tó ti waste orí wàhálà ẹni ga ọ ó mú nǹkan tó máa ṣẹlẹ̀ àyà wa ti bẹ́lẹ̀ ń sin tó wá bẹ́ sáré a máa make sure pé gbogbo fìdí kókó a máa rí ọkọ ọlọ́run wà lókè gbogbo ẹ̀ ló máa ṣe ṣe. Eh, ẹ̀yin ladies gẹ́gẹ́ bí mo máa ń sọ ní gbogbo gbà ṣe rí nílé ayé ẹ jẹ́ kí wọ́n máa ṣe dáadáa ìgbọ̀n kí wọ́n bá ti kú báyìí parí nìyẹn o. ó ti yẹ yẹn ṣáà mọ̀ pọ́n wá ń sọ pé ẹ téèyàn wá kú pé ìjọba ọ̀run kan wà ìkan ọ̀run àpáàdì fine gbogbo akọ̀sẹ́ni tó ní believe ní gbogbo trash but at the same time tá a bá gbé yẹ wò ẹ jẹ́ ká tún wò pé tó bá lọ exist nǹkan tó tá a bá lọ ń ṣe nǹkan burúkú tó bá lọ jẹ́ ìpinnu náà la lọ ń kọ́ nídìí èyí ẹ jẹ́ ká máa ṣe dáadáa nítorí ìjọba ọ̀hún ṣó ti yé yín now fifty m ló wà nílẹ̀ yìí báyìí máa pè mí a máa mú five m nínú fifty m yìí a máa pín láàrin ara wa èèyàn kọ̀ọ̀kan wọ one m forty five million naira tó kù ẹ ṣàmọ̀ pé gbààwẹ̀ la wà mo dẹ̀ máa ń gbọ́ pé wọ́n sọ pé tí èèyàn bá ṣe tọrẹ àánú nínú àwẹ̀ àbí tó bá ṣe sára pé Ọlọ́run máa ń gbọ́gọ́ o pé in fact ẹni tètè èèyàn bá ṣe báyìí Ọlọ́run máa mọ̀ tí. ẹ wọ́n bẹ́ẹ̀ gbà padà ẹ kó jẹ́ ìdarí kò lè ṣẹlẹ̀ irú kí lélẹ̀ ẹ wọ́n kò lè kọ́ rárá o ẹ máa gba five million ẹ máa lọ fáwọn òrèrè kan ní kíní kan torí kíni owó eléyìí ẹ. karen tẹ́tẹ̀ No, you don't talk like that. I do you. Uh, yeah, that is not what you're saying. She is talking. They talk. they talk. No, she is talking. It's okay. Ah. Ferrari, it's okay, it's okay, it's okay, it's okay. My ten cc. Still, o mà láyà o. Àyà máa kó ẹ gan o. Jóná àwọn olóńgúnyán fún ẹ tó sọ pé tọbẹ̀ òṣòro. ṣó ti gbàgbé iwájú ẹni tó wà ni èmi ìyáàjà ló ń kúrú ló ń ga níwájú ẹ̀. kí ló ló pariwo ló ń jábọ́ ló ń para kí ló ṣẹlẹ̀ ó dáhùn ọmọ ni àbí náà kọ́ yìí torí ọlọ́run o ní mi wọlé o o mo mọ ẹni mo tó mọ mo jù lọ lé yín o pé yára yín brain o èmi lèmi ẹ ní ìyá o mi ò mọ tó ń ṣu o. kí ló ṣẹlẹ̀ mo dẹ̀ ń sọ̀rọ̀ wọ́n náà ń sọ̀rọ̀ wá ń já òun jábọ́ níwájú mi bó wo wo wo èmi ò tiẹ̀ ráyè mi ò sílé fún ṣì tó ń sọ ṣó ti gbọ́ ṣó ti yé yín nǹkan tẹ́mi máa ṣe òun ni mo ti sọ yẹn kò dẹ̀ sẹ́nibọ̀ tó lè yí padà tábà wá réèyàn tí ò tẹ́ lọ́rùn gbogbo ẹ̀yin tẹ́ dúró yìí ó lè lọ kú dànù sókun. mama ẹ ló bá mi lára mu they tell you so i dey vex. pàtó ìjà wèrè. àti ìpara this money i dey see nǹkan ṣẹ́ra fifty fifty. gbọ́n for this e don't go happen na na we all see this money together na you don join one investor will put that for you now you go go jam again for this money. muna come oh, kate and stew wey una they craze wetin dey worry una on now. On top of this matter na una dey talk boo muna come muna no start now craze o if una start na I start my own eh my tiny big bí Hey, we do ní dúró. Our mama make cool down. What's in the dey happen. Hey, uh, ah. eh, eh, it's okay, it's okay, it's okay, it's okay, it's okay. <laughs> mo ti ẹ̀ rí mo ti ọ̀rọ̀ yín ti yé mi ọ̀rọ̀ yín ti yé mi àwọn kan ti ń tàn yín tàbí wọ́n ti ń tàn yín seriously ẹ kò sí wàhálà kò sí wàhálà bóyá máa ń rí náà nìyẹn ṣé ti yé yẹn èèyàn aláìmoore ni ẹ máa ń padà fi di ṣólóore ni torí mo ti rántí ẹ̀yìn rẹ pé méjèèjì yìí mo rántí ìgbà tẹ́ máa wá bá mi bíbá ẹ̀ mo rántí pé lóòrùn nìyí kò sẹ́nibọ̀rì tó mọ̀ yẹn ní nǹkan kan ẹ̀ jẹ́ nǹkan kan ẹ ní nǹkan kọ èmi ni wọn láṣọ sí lọ́rùn gbogbo nǹkan tẹ ní gbogbo nǹkan tẹ jẹ gbogbo nǹkan tẹ dáǹsì yẹn mi lèmi ṣe gbogbo ẹ fún yín ilé tẹ ìgbẹ́ yẹn mi ni mo ní èmi wọn fọwọ́ ara mi gbà mí ni mo ń bọ́ yàrá ìjà yín lójoojúmọ́ ẹgbẹ́ yẹn jẹ́ wọ́n dúró síwájú mi ẹ dúró síwájú ẹ̀mí yàrá ìjà ẹ sọ fún mi pé mi ò lè ṣe kó tó bá wù mí nílé mi kò ní dábẹ́ ilé èjì papọ̀ ẹ ní sóríire ẹ jáwèrè ni ẹ síwì ni nínú ilé mi kò sí wàhálà ṣó ti yẹ rí. ẹ wo gbogbo òṣìṣẹ́ sọ ọjọ́ orí ara yín lẹ sọ sí ẹ ó kìgbà tí mo sọ̀rọ̀ tó dẹ̀ lè sọ̀rọ̀ kan ẹ wo kò jẹ́ èmi o bẹ́ẹ̀ mo sọ fún yín tẹ́ ẹ̀ bá pín owó yìí lórí òkè yìí ọlọ́run wá sùn wọ́n ní ìwọ mi o tí wọ́n sọ wọ́n lọ work out six seven day get out they tell you so. bùn sí o mama ẹ̀ ní bínú ni o ẹ̀ ní bínú ni. calm down please. no problem. calm down. kò sí wàhálà. still. èmi èmi still jọ kí ni ṣọlá rò pé òun já mọ́ná ah, ah. àwọn yorùbá aláìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú àti pé oníkálukú ló ní right lábẹ́ òfin ṣọlá máa ń pín owó ẹ̀kọ́ àtàkàrà fún mi fáwọn ọmọ wà láwọn òbí rẹ. ṣùṣùṣù which level for this town àti pé na our right ni we go nothing dey happen so who say you be sef four years oh, my, forget am nothing dey happen go collect our rights. wo ma wo n tiẹ. hello still lórúkọ mi ọ̀gbẹ́ni mo ní fight information fún ẹ. níbo la já sí níbo paraku ta òjò pa mi ọkà yọ lálàá. Yo la la, yọlala yọlala ooo. ṣé orí ẹkún yìí náà lè ṣe wà oúnjẹ tó gbé fún yín lánàá wọn lè jẹ wọn lọ dànù a tún ti gbé wá fún yín látàárọ̀ ọ̀sìn ẹ̀ tún jẹ èmi ò láìkì rẹ̀ ń wèsì oúnjẹ mi yìí o kò bá mi lára mu ẹ̀kọ́ ń sunkún ẹ̀kọ́ ń sunkún ẹ̀kọ́ ń sunkún bí ọmọ kókó látijọ́ yìí ọdún wọn lè fẹ́ ṣe gbogbo ilé ìdá ewu ewu ṣẹlẹ̀ eléyìí tẹ fi jókòó síbẹ̀ tẹ kàn ń sunkún ojoojúmọ́ ó yẹ kí n máa gbàdúrà ni pé kó lóun jẹ́ kọ́kọ́ yín kó cooperate kó yẹ pé kó ṣe nọ́mà kó fún wa ní nǹkan tá a fẹ́ tó bá ti fún wa ní nǹkan tá a fẹ́ ó tán a máa release ẹ̀yin àtàwọn ọmọ yín náà ẹ ẹ̀yin sunkún wọn mi ò láì gbígbẹ kó o ṣe dẹ́nsu. Hm? mọ́ ṣé mo jọ̀yà lójú yín. lọ́wọ́ bá tẹ̀ sí mo fi bẹ̀ ẹjọ́ tó rọ́ náà ẹ̀rọ ti jẹ́ pé mi mẹ́ tí mo ṣe torí àwa ní kókó la wà láyé tó jẹ́ pé àwa ní kó bá ìṣẹ̀lẹ̀ sí ọmọ mo fọlọ́wọ́n bá bẹ̀yẹ ẹjọ́ torí ọlọ́ ẹ jẹ́ kí n rán ọmọ mi ẹ̀yin lè sọ pé tí bá ti gbowó wa máa ra ọmọ mi àtijọ́ tẹ̀ ti gbowó lọ́wọ́ mi ẹ jẹ́ kí n rí wọn tó torí ọlọ́mù fọlọ́fẹ́ yìí jẹ́ ti ẹ̀ fojú ka ọmọ mi kí n níyàwó alẹ́ láyé ṣe kókó tí mo ti lóyún sí tí mo bímọ tí òun ló fẹ́ dàgbà tó yẹn kálá ọmọ kéékèèké mo ṣì gbọ́ ti dàgbà ẹjọ́ torí ọlọ́wọ́ ṣàánú mi ẹjọ́. <laughs> hey, Madame di madam ìyẹn ò possible ah, kò lè ṣeé ṣe o ò lè fojú ra àwọn ọmọ ẹ ó dìgbà tí ọkọ ẹ tó bá ṣẹ̀tọ́ tó bá ti ṣẹ̀tọ́ tó ti fún mi ní nǹkan tí mo fẹ́ ah, máa fi ẹlẹ́nà àdéhùn làdéhùn ṣó ti yẹ ah, jẹ́ kó ṣẹ̀tọ́ ló ti gbọ́ gbogbo nǹkan tó sọ yìí abia èmi náà ara ń ta èmi náà gẹ́gẹ́ bí abiamọ ebi abiamọ ni abiamọ lèmi náà nà ọ́ gbọ́ bóyá ń ṣe yìí ara ń ta mi bóyá ń sunkún lójoojúmọ́ ara ń ta mi bọ́ ọkọ ẹ láti fún mi lówó mi kó tó di pé mo máa rìlíìsì tó ti gbọ́ èmi kọ́ wa sọ fún ẹni pé kó o tún àlá ti jẹun ṣé o ti yẹ jẹun jẹun sí gbèsè ayé ẹ kó bá lọ ní ọ̀sà tó bá kọ̀ tó o jẹun máa ní ọ̀sà tó bá dẹ̀ ní ọ̀sà síbẹ̀ ẹnu kọ̀ máa rún ẹ pa ni because kò sẹ́ni tó dẹ̀ máa treat ẹ ṣé o ti yẹ o lè máa kú dànù ni tó bá kú dànù rẹ̀ máa lọ sòkú ẹ̀ dànù. kúkúkú ti máa fẹ́ kú. inú òun ni mo ṣe máa o tí mi rá ọmọ mi irú oúnjẹ wo ni mo fẹ́ jẹ yẹn èdè jo. o fẹ́ kú. mo fẹ́ kú gbogbo ni. o fẹ́ kú àti. àti ẹ̀rọ mi ká ọmọ mi èmi kò mọ ìyàwó rẹ̀ sí mi bá ti sùn bàrà. mi o. ṣe mọ ẹ bá mi bá ọmọ mi o. ṣé ìlọ ni àti ẹ̀wọ̀ máa kú sí bíbá yìí ni o gbogbo ẹjọ́ máa kú pọ̀ ni o mo ní ká bá mi ká ọmọ náà ẹ bá mi sọ pé kíni kan mo gbowó fún yẹn ní gbowó mo gbowó ẹ jẹ́ ra ọmọ mi wá ní kí n máa jẹ́ tí o ṣíwọ́ lọ́dún pẹ́kalẹ̀ àbí kí ni gbogbo òṣèlú àpáká máa ti kú síbi báyìí gan ni kí gbogbo akókò kú ká para wọn sí ni àbí kí ni gbogbo òṣèlú gan pápá mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ mo máa dára láyé mi o kí ni gbogbo ó kú mọ́ ah, ìgbọ́ kọ́ ló ń polongo kú lẹ́ẹ̀kan yẹn ò fẹ́ kú ò fẹ́ kú ṣé wípé olórí àwọn ọmọ àlè ni ìwọ ah, kí ló ń ṣe é ṣé tó ń pẹ́ mo ti ń tọ́ láti wà fẹ́ẹ́lì pẹ̀lú ẹ̀ mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tútù mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí ọmọlúwàbí ó lọ pariwo òṣì nínú ilé mi èrò ló ṣí ah, a ní kó gbàdúrà kọ́kọ́ ẹ kó ṣe lọ́wọ́ àkọ́kọ́ pẹ́ẹ́tì pẹ̀lú mi kó fún mi lọ́wọ́ mi ó máa kúrò mi báyìí ó wá pariwo jẹ́wọ́ rẹ̀ pé o tó ti gbọ́ má jẹ́ kí inú bí mi jò tínú bá bí mi jù máa fìbọn fọ́ orí ẹ̀ dànù ni o. Ah, ọbẹ̀ àánú ṣe mí o àánú ṣe mí o. ká ṣe pé ẹ̀yìn káàbọ̀ mọ̀ kó máa yà ẹ́ lẹ́yìn ẹni ìwé tó bá ti wà fẹ́tù pẹ̀lú wa kò ní ní problem àwọn akílẹ̀ tó ń wo mi tó mọ̀ mí rí nìkan ni rárá mo ń gbọ́ nǹkan tẹ́ ń sọ náà ni. ẹ jẹ́ kí n understand nǹkan tí ẹ pè mí fún nítorí ẹ pè mí sọ pé nítorí ọ̀rọ̀ ọmọ mi ìdí nìyẹn tí mo fi wá kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. Hmm. as you dey hear dey tell you so no be your children dem be this no be dem be this look at na tẹ́ bá ti kọ pẹ̀lú wa ẹ máa rí àwọn ọmọ yín live and direct. tó yóò ṣe èyí ah. tó yóò ṣe àtìfúnkẹ́ ni ibo náà wà. as i go fear na once ẹjọ báwo ló ṣe fẹ́ rí wọn. bó ṣe fẹ́ rí wọn kó lè kò lè rárá tí ẹ̀jẹ̀ kó mu dání a ní hundred yẹn má gbọ́ mi kò sí big deal rárá tó bá ti rọ ẹ̀ lọ́wọ́ màá rẹ̀ ẹ̀ lọ́wọ́ kọ́sí mi ò ṣe aláàánú samaria ten million naira péré díẹ̀ ọ̀nà òde o. ten million naira. ten million. lórí pé níbi ibi táwọn ọmọ wa. now you don so pé èyí ń tayọ̀ pé lórí pé fẹ́ mú mi débi táwọn ọmọ wà òun ni máa sọ fẹ́ mílíọ̀nù náírà. ọwọ́ ìjọ nígbà tó lè ten million naira náà sọ fún mi pé kí n lọ mú wa tí n bá fẹ́ mọ ibi tí àwọn ọmọ mi àti ìyàwó mi wọ̀ àìsí bẹ́ẹ̀ sọ̀rọ̀ I, ten million naira bí ah, ah, a máa fún wọn a máa rí oúnjẹ fún wọn ó mọ̀ wípé ọmọ tá à ń wá yìí ó ju owó lọ ṣáàlè ra ọmọ ọ̀kẹ́ ni. ṣé o rò pé another set up líle báyìí. ten million naira kò tó nǹkan kan nínú gbogbo nǹkan tá à ń wá ah, ṣé o ti ní family mi sọ̀rọ̀ mi ni ọmọ àti ìyàwó ẹ̀ wọ́n á ní kó mú ten million naira kó lè rí wọn. <laughs> fẹ́ kó mọ nǹkan dájú ipa abẹ́rẹ́ báyìí ló kó máa ń tọ̀ you just tell them to come for it on a máa arrange adẹ́gbẹ́ fún wọn fi òkú lẹ̀ fọlọ́. ètò yẹn ó sì calm down ọlọ́run ló kù tí a máa fọ́ pẹ̀lú. hello mo ti wà ń bi tẹ́ ní kí n dúró mi ò rí yín mi ò rí yín. ẹ ti wà nearby nearby ibo ah, gbogbo wájú mi yìí bí close ni mi ò rí nǹkan kan ah, ok. ten million naira. ta ló dẹ́ṣẹ̀ dẹ́ṣẹ̀ fi ń tàn tẹ̀sán fi ń gẹ́ẹ́. níbo la já sí níbo la já sí. ẹ afa wọ́n yẹ owó owó wo bá wò àgbọ̀ fún mi jàre kí n ẹ wo wo nìyẹn ṣé bá a ṣe jọ sọ̀rọ̀ ní ni ẹ sọ pé máa mú mi lọ sí ilé táwọn ọmọ mi wà ẹ lè máa náwó ọbẹ̀ sí mi ẹ tún wá ń béèrè owó ǹsìn owó wo lẹ ń béèrè lọ́wọ́ mi. ọ̀gbẹ́ni ṣé mi ní rówó kí n tó fi lé rẹ̀ ni. mo ti sùn lè mi ráyè gbélé yìí o mi ò lóòní rówó kan tó gún mi lọ bọ̀ ṣé bó ṣe máa gbowó lọ́wọ́ mi ní láì ṣe àbí kí lè fi kí lè ṣe fún mi nítorí ọlọ́run. o kò fẹ́ rí ilé. ẹ nà ó. ẹ kò sí èrè jẹ́ wọnú mọ́tò kí n lọ fi lé wọn. ẹ ó yà. ẹ tó bá jẹ́ ẹ̀rín ó yà. ẹ wọlé. ẹ sí mọ́tò. o mú mi délé olú fẹ́ gbowó. iná parakuta òrùpa mi ọkà yọ̀làlà yọ̀làlà yọ̀làlà ooo. níbo ni ìdààmú ti gbé ń wá kí ló fà dé ọ̀rọ̀ yọ ọmọ o ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o. kí ló ṣẹlẹ̀. ọ̀gbẹ́ni wo géètì láti ẹ ibẹ̀ làwọn ọmọ ẹ wà. àwọn ọmọ ta ni. ṣé òun wọ ọmọ mi ni. àwọn ọmọ ẹ wà ń bẹ yẹn. níbi ipò níbi ọkọ ti fún ọkọ ló sọ pé ọmọ mi wà. àpò iṣẹ́ òkè lára. wọ́n owó lọ sí fún ọ. wa o ò dẹ́sẹ̀ kan tí mo sọ sọ géètì fúlẹ̀ máa fọ́ ọ sọ òṣìṣẹ́ mi náà. ìdààmú ní ìdààmú ó tó múrin di ní àbáyé mi bàjẹ́ dúró náà ten million naira. ẹ̀ṣẹ̀ o ah. ẹ̀ṣẹ̀ o. ẹ̀ṣẹ̀ o. ṣe rẹ̀ wá gbẹ̀san rẹ̀ bọ́ bá ṣe bí wá gbẹ̀san ibi ooo. Yàgò fẹ́ yẹ̀ o, kó má padà wá sọ̀ni. ẹ̀ṣẹ̀ yíyọ́. ta ló dá ẹ̀ṣẹ̀ yíyọ́ tóbi wá ń Get down, Lolo. Hey, ọ̀gá kẹ́sì kẹ́sì sáì. ọ̀gá ìlú dànù ẹ fara balẹ̀ máa. Ah, ah. tí bá wù. so. ọ̀gá kẹ́sì. wọlé. wọlé. àmọ́ tó wá fún bàbá ní station. wọn ni tó bá kú fún ẹ máa tì máa ń la ìgbà mi. Olùwàjà, ọ̀pọ̀ sílẹ̀ ìlú, ọ̀la ìbọ̀sílẹ̀, ìjọ̀dù, òun ṣe bí Ìbàdàn, máa ń la ìgbà mi. pé ọkùnrin kò lébi òkúta sí wo bó ṣe ṣe ẹ wo bó ṣe wà ṣé bó ṣe ń wo ra yìí ṣé ó tẹ́ lọ́rùn ni wo má yẹ kémi tán ẹ o èmi wà mí láti ràn ẹ́ lọ́wọ́ ni o tó bá lè sọ èyí tó ń jẹ́ òdodo ọ̀rọ̀ fún mi nǹkan tó bá sọ fún mi nísìnyí máa dọ́dọ̀ gà máa explain fún ọ bó ṣe máa yọra ẹ kúrò nínú bó ṣe wà yìí wàá kúrò ń bẹ̀ ẹ́ àti wípé mi mọ̀ nǹkan tó rí lọ́bẹ̀ gan-an tó fi wá rọwọ́ tó fi ń gbé àwọn ọmọ ọlọ́mọ pamọ́ no sọ fún mi kí ló rí kí nǹkan tó ṣẹlẹ̀ gan abẹ́tà kò sọ̀rọ̀ abẹ́tà kò sọ̀rọ̀. Ah, ẹ dúró kí ló wá ń ṣe èèyàn ọlọ́pàá ìpàpà ẹ kì í gbọ́ràn lẹ́ẹ̀kan ni mo ti sọ fún yín mo ti sọ fún yín wo mú ewa mi wọ́n wọ́n ń sọ̀rọ̀ jù mí wọ́n wọ́n ń sọ̀rọ̀ jù ọ̀rọ̀ kékeré báyìí ni máa ń sọ ṣé ti yé mo ti sọ fún yín mo ní mi ò lè sọ anything until tí mo bá rí dọ́kọ̀ mi ò lè sọ anything until tí bá rí dọ́kọ̀ ẹ lọ pe dọ́kọ̀ wá. Ah, ẹjọ́ wá rò mí lẹ́jọ́ òṣìyàrá mi ráyè ra. no kí ló fẹ́ rí dókítà ọ̀gán fún kí ni ìwọ àti dókítà kí lẹ́jọ́ papọ̀. ìbéèrè. no problem tí dókítà bá dé nǹkan tẹ́jọ́ dàpọ̀ máa ṣàlàyé ṣá. mo ṣàlàyé bó ṣe wà sá. alfa baba. ṣé o ti jẹ́wọ́. sà nǹkan tí ó ń tẹnumọ́ ni wípé òun fẹ́ rí dókítà òun fẹ́ rí dókítà nǹkan tó wà ní dókítà jọ papọ̀ mi understand. anyway àwọn ọ̀gá ti ránṣẹ́ sí dókítà. ok sir. so wọn àti dókítà máa fojú ríra wọn láàárọ̀ ọ̀la. bẹ́tà bẹ́tà lọ bẹ́tà. kò tó fẹ́ gbà lọ dókítà. ṣé wàá dìde báyìí. ah ewu ẹjọ mo ń gbatẹ́gùn bíbá ìtẹ̀mí rọrùn. <laughs> ẹ bí akọkọ àgbà ẹlẹ́wọ̀n kókó máa gbé bíbá yìí. arábìnrin àwọn tí o sọ pé tí o bá rí onílé sọ̀rọ̀ àwọn náà wà lórí ìjókòó yìí. ohun rántí ojú mi ni kí lẹ̀ ń wò mí fún ẹ̀yin lẹ́fà ẹ̀yin lẹ́jẹ́ kó máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀ torí mi ò mọ́rísì tẹ̀ máa fi mú àpààyàn ajíyàn gbé mi ò mọ́rísì tẹ̀ máa fi mú síwájú mi tẹ̀ máa fi jẹ́ kó máa bá mi sọ̀rọ̀ ìyẹn lè tí bá máa bá mú èèyàn a jẹ́ ọ̀daràn ni màá mọ̀ tó ní ìbọ̀lọ́wọ́ tó ń jí àwọn ọmọ gbé tí òun fẹ́ ọmọ tèmi nìkan o iná tó fa ọmọ tó wà ń bẹ̀ tó ti jí gbé irú ni màá mọ̀ ẹ gbọ́ gbọ́ gbogbo gbogbo eléyẹ jẹ́ kọ́ mọ́ bọ́tí máa mú kúrò nígbà mo lọ sí gbogbo kọ́ lọ dájọ́ fún padà nù. ẹ kí ló ń sọ sí òdù lẹ́nu ẹ̀gọ́ tó bá mú nǹkan tí ò bá tiẹ̀ tí wọ́n mú nǹkan kí ló wọ́n fẹ́ ṣẹlẹ̀ ṣé ìyẹn lọ́wọ́ ni kò wá kidnap ọmọ tó tún mẹ́mi náà tó ṣe mí ṣekúṣe jábí ọmọ gidi ni kò ní jí ọmọ lọ́mọ gbé kó tún jí ìyàwó náà gbé pẹ̀lú ẹ̀ ẹ̀yin oníranù òṣì àwítọ́ náà mọ̀ orí nbìkan ẹjọ́ ẹ̀kọ́ àwọn náà àkókò mọ̀ tó ti mọ gbogbo yín rí iṣẹ́ dókítà ọ̀làmọ̀ tó ń ṣe wọ́n tún náà sí àwọn obìnrin kiri náà ni kò yé wa. ẹni sùúrù ẹni sùúrù a máa yanjú ẹ kò yé. ẹ ṣe sà ó ṣáà máa sọ wípé fóònù ọ̀gbọ̀n àwọn ìyàwó ẹ bá wà bẹ wọn. ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́ kùtù ká fi yanjú ọ̀rọ̀ ìṣòro èmi ni mo wá sí kílíníkì ní ọdún bíi mélòó sẹ́yìn. Um, doctor, major ní take n first aid box and pa àwọn fẹ́ patient Okay. Kò rí sàn immediately Sit down. What can I do for you? Uh, reception tó yọ lọhùn ẹjọ ẹ wo àtìgbà tẹ́tí ní kí n lọ wá owó náà lè wá káàkiri mo dẹ̀ ti ń rówó yẹn tùjọ láìpẹ́ láì jìnnà màá kó yẹn wá ẹjọ tó yọ lọ ẹ má stop treatment ìdájẹ́ mi ìṣàánú mi ẹjọ tó yọ lọ sá. sister ṣe máa listen láti gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. because there are a lot of things tí ẹ̀yin èèyàn yìí tí ẹ ò máa understand private hospital ni hospital yìí kì í ṣe hospital ìjọba owó tí ẹ bá fún wa òun náà la fi ń ṣe a lot of things tá à ń ṣe ń bí tẹ̀yìn fi ń rí pé bí ìwà òkè tẹ̀ fi ń gbé wọn wá síbí okay and we are talking about kidney transplant níbi tá à ń sọ̀rọ̀ pẹ̀ lọ́wọ́ good ẹ ti rí donor but àti operate ẹ̀ ń kọ́ kì í ṣe igi la máa fi ṣe nǹkan kan la máa fi ṣe one point five million naira là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ń bí kì í ṣe ọmọdé owó o ẹ ti gbọ́ so kò sí nǹkan kan tí mo lè ṣe tí ẹ ò bá rí owó yẹn á lè díẹ̀ fún wa láti ṣe anything nípa ọ̀rọ̀ tó ń ṣe dáàdi yẹn so ohun tó best jù ni pé kí ẹ gbìyànjú láti wá owó yẹn wá ká lè mú nǹkan tá a fẹ́ ṣe mà please ẹ jọ. lóko ah, ẹ wò ṣe rí gbogbo nǹkan tí ẹ sọ pátápátá gbogbo ẹ ló yé mi gbogbo ẹ ló yé mi ẹ wò Ọlọ́run ọba nìkan lọ́ba ẹlẹ́sọ̀ ṣe rí dádì mi àwọn nìkan ni mo ní láyé mi níyà ẹ jọ tó yẹ ẹ má jẹ́ kí n lùsùn ẹ ṣàánú mi. ìjọ tí lẹ́nu mi bá kú kò sí nǹkan tí mo fẹ́ ṣe pẹ̀lú ìgbésí ayé mi ètò ìrànmí lọ́wọ́ máa wọ́wọ́ yẹn wá fún yín mo ti ṣetán pẹ̀lú ẹni tó wà níwájú mi ẹ jẹ́ kí next person máa wọlé bọ̀ ok no problem. ha ẹ eh, dókítà èmi ò tí ì ṣetán pẹ̀lú yín mo ṣe ń sọ̀rọ̀ lọ́nà. sista ọ̀dà pẹ̀ gbọ́ mi ẹlòmíì ti ń wọlé bọ̀ àwọn méjì ló ń wọlé bọ̀. tó bá dé tó bá jí òkú orí ìdúró lè máa wọ so really make sense ẹ jáde lọ láti lọ wá wẹ ok. time ti lọ tó ìjọ dúró lọ́dọ̀ ẹ̀jẹ̀ àánú mi má jẹ́ kí bàbá mi kú ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀. ẹ lọ wá nǹkan ṣe sí ẹ lọ tètè wá owó yẹn wá èèyàn ò kí ń ní nǹkan kó lòun ò lówó tó ti yẹ yín èèyàn ń lẹ́rù kó lòun ò lówó ẹ wá bẹ̀ ṣe máa ṣe máa ní pé kí wọ́n kó gbogbo nǹkan tó wà mẹ́ẹ̀ kúrò for now ẹ̀ à gbogbo ilé ìtẹ̀yìn rí ń àánú náà ni mo yẹn ń ṣe ẹ dẹ̀ láìkí dáàdi yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń kúnlẹ̀ tẹ́ ẹ̀ sunkún yìí ẹkún kọ́ ló máa ṣe operation yìí lọ́nà ọ̀nà ẹkún kọ́ náà. mo tẹ ìṣàánú ẹjọ ẹjọ ẹjọ kó kú ẹjọ tó lọ ẹjọ. ẹjọ ẹjọ. yá. àtàrò ta ti ń bọ̀ ẹ ti bá mi sọ̀rọ̀ owó ẹ béèrè lọ́wọ́ mi yìí tí mo fẹ́ gbà ẹ kàn fẹ́ kí mi mọ́lẹ̀ báyìí. bá wo kéré gan ṣe ẹ ṣáré bá dé náà bóyá ní mi ò fàyè lè sorry. ten million ò ṣe wedding mi sọ pé mo fẹ́ fẹ́ sílé mi ṣe wà ní mo ò rẹ́dì mo ò ráyè rárá mi ì ṣègbéyàwó náà àwọn wọlé jáde ti ẹ̀ gbàgbé bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ èdè bá dé ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ọkọ ṣe é rí ten million naira yẹn mo ní ìdí ẹni fún nǹkan kan tó wà urgent ṣó ti yé torí ẹ̀ ni mo ṣe wá ṣe nǹkan tí mo fẹ́ ṣe ìbọn mi kì í ṣọmọ bẹ́ẹ̀ ṣó ti yé jọ tẹ bá lè fún mi ten million naira yẹn gbogbo nǹkan tẹ bá ti fẹ́ fi mí ṣe kẹ́ ẹ fi mí ṣe. ìyá ìdẹ̀ tí wàá ṣe mistake tóró lè rè kò yé ẹ ah, ah, máa yẹ fún ẹ ten million naira tó gbèsè síbẹ̀ ni àbòfà dúpẹ́ síbẹ̀ àwọn ọmọ mi lórí alẹ́ gan ẹ̀ṣá ló ó ti yẹra kó jẹ́wọ̀ torí kó jẹ́wọ̀ ni o ẹ̀wọ̀n burú lèmi náà lẹ́wọ́ ṣe ń lọ mo ti gbẹ́rù wà lẹ̀ o ti yẹ máa fẹ́ twenty bay. ó kéré sí nǹkan tí mo ní ìdí. twenty bay kéré. a ó kéré. ọ̀gbẹ́ni wá sí rẹ́ẹ̀dì bá mi sọ̀rọ̀. Ah. down down down down down down down ah, máa wù bí ẹ o ti o ah, ti yẹ down máa bọ̀ ó dẹ́ bá mi ṣe five million naira ṣe five million báwo down bá máa bọ̀ ọ̀gbẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àwọn fẹ́ máa lọ tó fẹ́ ṣe dé mi lóhùn àmì ìráyè o ah, ó mú sọ́nbí o ah, àwọn kan táyì fún mi ni o dáhùn dáhùn dáhùn dáhùn ti wà lára mi tó ń gbá mi ṣe wà yìí. ó yá ó yá ó yá yá ṣùgbọ́n twenty bi náà wà. ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o iná o ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o. Ah, owó tí ẹ ní kí n lọ arrange fún yẹn mo ti mo ti gẹ́ẹ̀tì gbogbo ẹ̀ mo ní kí n sáré gbé wá fún yín kí lè tètè bá popsi mi bẹ̀rẹ̀ operation wọn ẹ kú ọ̀rọ̀ òbí ẹ pẹ̀lẹ́ mọ́ but we are very sorry àti lose. bàbá mi ni màá tọ́jú bàbá ẹ̀ ṣé mi mo ní kí bàbá ẹ̀ ní kidney problem ni ìgbà tó lè gbé wá sọ sí ìwọ̀n bàbá lè ṣe ló ṣe gbé wá síbẹ̀ àtọ́ owó bàbá máa fi tọ́jú ẹ̀ dandan ní kí n sọ fún ẹ and a lot of people tí wọ́n ti ní problem báyìí tí wọ́n ti wá sọ hospital wa ẹlòmíì ti sọ wá two point four ẹlòmíì ti sọ two point five million naira wọ́n lè ní mú just one point five million naira wá ṣé òun wá jẹ àwọn ló ló ló ló di agídí sí i ìtọ́jú ló ṣe gbé àwọn ọmọ mi ló ṣe fẹ́ pa ọ́ dànù. ọ̀rẹ́ mi

gbogbo at least ó yẹ kí wọ́n tiẹ̀ ṣì kọ́kọ́ fún wọn ní first aid treatment ó yẹ kó ṣì kọ́kọ́ treat wọn náà ah, ah, ẹ máa wá sọ wípé torí pé kò sówó torí pé ìhùn tí ìmọ̀wó wá ẹ máa gba ẹ̀mí ẹlẹ́mìí ẹ máa dá ẹ̀mí ẹlẹ́mìí légbodò ah, ṣé bí mo ṣàpàdà kó wọ̀ wá àbí ṣé mi ò kó wá ni ṣé bí mo kó wá tó bá jẹ́ pé tí wọ́n á ń bá treatment yẹn lọ láti bẹ̀rẹ̀ ni ṣé ẹ̀ nígbà wo yín at the end of the day ni ìwà àmì ní bàbá tán ìwọ wá fẹ́ máa gbáyé sórí gbogbo nǹkan tó sọ sílẹ̀ kò tí tó nítorí nǹkan tí ó máa mú ẹ láti lọ take law into your hands you understand kò dá bẹ́ẹ̀ so lábẹ́ òfin wàá jìyà tó tọ́ uncle ẹ má bínú. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yìí nǹkan tó ṣẹlẹ̀ yìí gbẹ́kẹ̀ gbà pé wọ́n lọ ṣe kọ́ nìyẹn. yeah because ṣe rí àtúnyẹ̀ blame ẹ̀ jù àní láti tún blame ẹ̀ reason ni wípé ṣé irú nǹkan báyìí ló wà kó àwọn doctors ní ìlọ́gbọ́n. ṣé understand ṣe rí nǹkan tí èmi mọ̀ ni wípé tí wọ́n bá gbé irú àwọn patient bẹ́ẹ̀ yẹn wá sí hospital ẹ̀rí pé mi ti fẹ́ bọ́ lẹ́nu wọn ẹ ti ẹ̀kọ́ carry on nǹkan tí olóyìnbó pè ní first aid òun dẹ̀ máa kọ́ carry on láti má jẹ́ kí ẹ̀mí bọ́ lára ẹni yẹn wà very very important in a western world life ò kí ń sọnù bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe rich life gan ṣe understand ẹ ti ẹ̀kọ́ máa ẹ máa fún wọn ní àwọn oògùn kan tó máa sustain life ẹni yẹn but n tọrọ dé dúró ìsìn that's not the problem. ẹ wọn like irú àwọn doctors kan náà wà tẹ́gbọ́n fa allegation kan wípé ẹ kíni kan kìnìún kan táwọn bá bá obìnrin lájọṣepọ̀ àwọn ò ní lè ṣe nǹkan tó yẹ kán ṣe tó jẹ́ tọ́ wọn ní nǹkan tó ń lọ school tí wọ́n kọ́ tí wọ́n dé mọ́ ẹ ẹ rí i pé position wọn yẹn wọ́n ń lò to their own advantage ni wọ́n ò lò fáwọn other other masses ṣé wọ́n understand ẹ jọ ẹ jẹ́ ká ṣàtúnṣe lórí ẹ̀. at times i don't like your profession i don't like your job because i don't know what you are saying here i'm a doctor ohun tó dẹ̀ necessary fún mi láti ṣe tí wọ́n bá gbé patient wa mo ti ṣe fún it's not you that will be telling me what next to do for me now when you go down and say gbege fún ní first aid tí ìbá fún ní first aid láti kú ti pẹ́ kọ́ ah, kí ló kù ó ní nǹkan tí mo gbé sílẹ̀ fún kó lọ́wọ́ ọlọ́wọ́ ọ̀dẹ̀ di wàhálà ẹ ti wá kọ́ mi ní. necessary to tó yẹ ká fún kó lórí pọ́pọ́ láti fún dẹ̀. ẹ bá fi jẹ́ ẹ̀mí ẹ̀yẹ́ kí ni kúkú jẹ́ tuntun madam. tó ń fi ìbọn tó ń fi ìbọn wò lórí lójú báyìí kí ni burúkú tó ń ju tó ń dúró síbi báyìí táwọn ọmọ tó fojú mi ni tó ń fi ìbọn wò lórí lójú báyìí tó ń sọ fẹ́mi it's okay by monday ẹ pàdé wa ní kọ. ẹ bẹ́tà bẹ́tà no problem. ọ̀rẹ́ bóyá mú o ṣe pọ̀. ẹ̀ṣẹ̀ o. ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o. iná fẹ́ dúró o ẹ̀ṣẹ̀ òjò pa mi ọkà yọ lálá yọ lálá yọ lálá o. ìdààmú nílẹ̀ ìdààmú oko. ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o. ẹ̀ṣẹ̀ o.